uh, welcome back again so we went for break um, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ bọ̀ um, ah, I have explained about the uh, uh, Gregorian calendar so which was uh, introduced in uh, um, 1582 so òun ni wọ́n introduce Gregorian calendar so uh, sometimes they call it uh, western calendar tàbí ká sọ pé òun náà náà ń pè ní christian calendar so which is uh, widely. uh, used so uh, across the globe. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ni uh, ni wọ́n ń lò ó uh, ní uh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ní àgbáyé ni wọ́n ń lò kàlẹ́ndà yìí. So uh, a sọ fún wa pé before I went for break. We, the whole world, uh, united together in celebration uh, to welcome um, 2020. So in different styles, so across the globe. So um, they cel- celebrate um, happy uh, New Year in um, uh, South Korea. So North Korea as well. I wanna celebrate uh, ní Pakistan, ní Belgium, ní eh, Lubnan, so ní Morocco, ní eh, Cambodia, ní Philippines, eh, àwọn Singapore àwọn náà wọ́n celebrate ọdún yìí. Uh, àwọn Thailand àwọn náà celebrate ẹ̀ China àwọn náà wọ́n celebrate ẹ̀ Australia, Bangladesh, uh, Sudan, Egypt, Nigeria, so Nepal, Greece, Romania, uh, Germany, France, Italy, Algeria, uh, Ghana, South Africa, Brazil, so Russia, Algeria, Spain, France, so Iceland, Mexico uh, I want to celebrate uh, they um, celebrate it as well in uh, <clears throat> they are celebrating it in, uh, in in in Portugal as well àti ní Argentina uh, àti uh, um, uh, Serbian àti ní Poland Singapore I want to celebrate uh, Taiwan. Denmark, eh, France, so Greece, Italy, Turkey, so Sweden, so ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yìí tí a dárúkọ yìí ni wọ́n ṣe ayẹyẹ ọdún ah, tí a wà yìí pé a bẹ̀rẹ̀ January one ní èní. Eh, United Arab Emirates so àwọn náà wọ́n celebrate ẹ̀ so eh, àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú uh, even including United States of America so àwọn náà celebrate ẹ̀ then United Kingdom ní UK àwọn náà celebrate ẹ̀ so Canada Japan so àwọn náà celebrate ẹ̀. Eh, àwọn Saudi àwọn ò celebrate èní wọn rí èní àṣẹ eh, ọdún wọn so ṣùgbọ́n ẹni àwọn tó bá celebrate ẹnu ilé wọn níbi tí wọ́n bá wà nílùú wọn kì í ṣe pé wọ́n arrest àbí wọ́n wọn so torí pé ọdún táwọn ń kà ní fourteen forty one eh, hijiri Islamic calendar làwọn ń kà so èyí tó yá sí pé òun náà máa end ní August 2020 so òun ni àwọn ń kà gbogbo àwọn ìlú tí a wí yìí uh, ni wọ́n celebrate uh, uh, New Year so we had to enter January 1st 2020 but in different different time ní kálukú gẹ́gẹ́ bá a ṣe sọ pé Monday àwọn kan ni Tuesday àwọn kan so táwọn kan bá ń kúrò ní Tuesday tí wọ́n fẹ́ lọ mú Wednesday làwọn kan ṣẹ̀ṣẹ̀ bọ́ sí Tuesday òru so ọjọ́ ayé Ọlọ́run ló ló ló darí ẹ̀ bẹ́ẹ̀ so but gbogbo àwọn ìlú tá a dá rúkọ fún wa yìí gbogbo wọn ni wọ́n celebrate ìpè àbọ̀ sí ọdún tuntun so mo dẹ̀ ti ka àwọn oṣù tí àwọn àwọn Jew so Jewish uh, calendar so tí wọ́n ó máa ń ta oṣù méjìlá nígbà mi ó máa ń pín mẹ́tàlá so Islamic calendar méjìlá ni ti tiwọn so òun náà ni mo ti kà ní ẹ̀kan uh, eh, so àwọn máa ń ka. Uh, محرم صفر ربيع الأول ربيع الثاني جمادى الأولى جمادى الثاني رجب شعبان رمضان so Ramadan ẹni oṣù kẹsàn-án so Shawwal oṣù kẹwàá Dhulikada oṣù kọkànlá Zulhijja Zulhijja ni oṣù kejìlá so àwọn Júù àwọn náà ní oṣù títí wọn so àwọn náà ní oṣù títí wọn tí wọn ó máa ń pé méjìlá ó dẹ̀ máa ń pé mẹ́tàlá Nisan ló bẹ̀rẹ̀ oṣù títí wọn oṣù ke ìyẹn máa ń pé thirty days then ẹlẹ́ẹ̀kejì ni iyar e-, e ìkẹta ni sivan ìkẹrin ni tamuzu ìkarùn ni afi ìkẹ ìka ìkẹfà ní elul ìkeje ní shirai òun máa ń pé thirty shirai ìkẹjọ òun ni. Uh, Eh, eh, Chesvan ìyẹn máa ń pé twenty nine àbí kó pé thirty so ìkẹsàn ni um, uh, uh, Kishvi so ìkẹwàá ni Jefet ìkọkànlá ni Shirat so ìkejìlá ni Adar nínú oṣù àwọn àwọn Júù ìgbà míì Adar yẹn máa ń wálẹ̀ méjì so tó bá wálẹ̀ méjì ló máa jẹ́ kó jẹ́ oṣù mẹ́tàlá so in leap year nígbà tán bá ní leap year ni ìyẹn máa ń ṣẹlẹ̀ so um, ti Gregorian calendar ní January February March April May June July August September October November uh, December so nítorí àti pé. Ah, àwọn orúkọ àwọn ọba Róòmù ni o ni wọ́n fi sọ àwọn orúkọ oṣù yẹn o orúkọ àwọn èèyàn ní eh, February January March orúkọ èèyàn ní August gbogbo ẹ̀ bẹ́ẹ̀ then wọ́n wá máa ń àwọn Róòmù wọ́n bẹ̀rẹ̀ sí ka ọjọ́ eh, ọjọ́ ayé pẹ̀lú àwọn nǹkan tí àwọn òrìṣà tí wọ́n ń bọ níjọ́ náà lọ́hùn-ún so ọjọ́ tí wọ́n máa ń bọ ah, òṣùpá. Uh, So the day they worship uh, moon, so they turn into Monday. So Monday ló di Monday. Ọjọ́ tí wọ́n ń bọ ìràwọ̀ twist náà sọ di Tuesday. Ọjọ́ tí wọ́n ń bọ ìràwọ̀ wed náà sọ di Wednesday. Ọjọ́ tí wọ́n ń bọ thunder ìràwọ̀ thunder òun náà sọ di Thursday. Òun náà sọ di Thursday. So uh, wọ́n máa ń bọ ìràwọ̀ kan nínú eh, àwọn eh, solar system tó wà ní sánmà so ìràwọ̀ kan wà níbẹ̀ tí wọ́n ń pè Saturn so ọjọ́ tó máa ń bọ Saturn náà sọ di Saturday so ọjọ́ tó the day they worship uh, sun òun sọ di Sunday so Sunday so ibẹ̀ yẹn làwọn ti mú àwọn uh, days of the week so but àwọn Arab àwọn ń ka àwọn ọjọ́ ayé tiwọn pẹ̀lú eh, òǹkà so wọ́n á ní yawmul ahad ìyẹn pé ọjọ́ àkọ́kọ́ so yawmul ithnain ọjọ́ kejì ah, yawmul sulasa ọjọ́ kẹta náà sọ di yawmul sulasa yawmul arbi'a ọjọ́ kẹrin ah, yawmul khamis ọjọ́ karùn so ó yẹ kán sọ pé yawmul siti ọjọ́ kẹfà but wọ́n wá máa ń pè yẹn ní yawmul Europe yomi yomu europa náà ń pè tẹ́lẹ̀ kan tó wá change sí yomu lejuma so ọjọ́ àkójọ àwọn bá táwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí kìjìmọ̀ so na change sí yomu uh, yomu lejuma then yomu sabt ọjọ́ ìsinmi tí wọ́n máa ń sinmi so uh, báwọn ṣe ka ọjọ́ tí wọ́n ní àwọn Júù àwọn náà ní ọjọ́ táwọn náà máa ń kà day of the week so lọ́dọ̀ àwọn Jew àwọn náà máa ń sọ wípé àwọn ní yẹ́ọ̀mù eh, rishon so that is ọjọ́ eh, yẹ́ọ̀mù rishon ọjọ́ Sunday then yẹ́ọ̀mù shemi òun lọ́jọ́ Monday so yẹ́ọ̀mù shilisi shilishi òun ní ọjọ́ Tuesday ó fẹ́ ṣe sulasa ọjọ́ kẹta torí a sọ fún wa pé àwọn ehm, Hebrew inú èdè èdè Arabic látara Hebrew náà ti yọ àwọn Arabu ti yọ Arabic alphabet wọn tá lọ wo Hebrew alifabẹ ẹ ba ẹ alif ẹ bá ta gbogbo ẹ lẹ́bàá mbẹ so ẹ rí i pé yẹ́wùmù yẹ́wùmù Arabic ni but wọ́n dẹ̀ ń ṣe mùsùlùmí so Jew ni wọ́n so a sọ fún wa pé èdè Arabic ó ti ń bọ̀ ti pẹ́ So kì í ṣe pé àwọn Mùsùlùmí ló ni èdè yẹn. So, um, then, uh, la uh, Rifi, òun ni ọjọ́ Wednesday lọ́dọ̀ àwọn Jew. So then Yawmu, um, Khamis, so òun ni ọjọ́ Thursday ṣẹ́rí lọ́dọ̀ àwọn lárúbáwá náà ọjọ́ thursday wọn á ní yomul khamis then lọ́dọ̀ àwọn jew àwọn náà ní yomu khamis àwọn kan wàá pè ní shini yomu khamis so ọjọ́ ọjọ́ thursday then ọjọ́ friday làwọn ń pè ní yomu shishi then yomu sabti òun lọ́jọ́ saturday so òun náà pè sabbath day so sabbath àti sabtu àwọn arabu náà àwọn arabic eh, àwọn eh, arabu náà àwọn náà sọ pé yẹ́mu sabt ọjọ́ saturday so àwọn jew also àwọn máa sọ pé yẹ́mu sabat àbí kan ní yẹ́mu shabat so ọjọ́ saturday so uh, bí àwọn uh, bọ́n ṣe gbé àwọn déètì yìí wá fún wa nìyí tó fi wá di pé tọ́n bá bí ọmọ kan wọ́n bí ní january one 2020. Eh, so eh, wọ́n bí ọmọ kan ní February one 2020. thousand and twenty àbí two thousand and nineteen so déètì tí a wá sọ yìí even majority ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá eh, Gregorian calendar yẹn làwọn náà ń lò so ah, àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá tí wọ́n ń lo déètì yẹn wọ́n pọ̀ lọ́dọ̀ wa nàìjíríà láfíríkà o eh, ó ṣòro ẹbí eh, ẹnìkan tó jẹ́ mùsùlùmí kẹ́ni kó sọ date of birth ẹ̀ kó wá máa mú islamic calendar wa ní date of birth ẹ̀ kò mọ́ èmi gan tí n bá ń sọ̀rọ̀ mi ò mọ́ date of birth mi ní arabic torí pé gregorian calendar yẹn náà ni wọ́n fi kọ́ so but tá a bá check àlìgẹ́tì ẹ̀ wípé àlìgẹ́tì ṣùgbọ́n tí mo sọ ni pé a kì í lò so wà á lọ school sóde ti ti àwọn àwọn um, western calendar yẹn náà ni à ń lò so eh, so báwo ni dàtí sí pé tí mo fẹ́ fààyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wọnú ara wọn so what i'm trying to say uh, is that that we have to show love so nígbà tó yá sí pé àwọn ń lo àwọn àwa mùsùlùmí ti ń lo ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn so àwọn náà ń lo àwọn nǹkan wa so ó ti wọnú ara wọn so kọta tí ọdún kan bá ti dé nígbà tó pé ayé yìí náà ni gbogbo wa ń gbé kí a má sọ yìí pé ká má criticize àbí láti má bú àwọn kan àbí ká má fẹnu bà nǹkan tí wọ́n ń ṣe jẹ́. So torí pé ká rántí páwa náà ọdún táwa náà ń ṣe kó má a fi ẹnu bàjẹ́ dẹ̀ lè fa ìjà so ìdí nìyẹn tá a fi ń ṣe àlàyé fúnra wa kí a fi mọ ibi tí gbogbo nǹkan ti ń tó ti ń bọ̀ just to mark ìní tó jẹ́ ọjọ́ ọdún so kí gbogbo ẹ̀yin àfáà tí oríṣiríṣi àwọn àfáà ti sọ wọ́n búra wọ́n takora wọn báwo ni mùsùlùmí ṣe lè jẹ oúnjẹ kérésì kìnnìkan kìnnìkan so mo rẹ̀ rí pọ́rọ̀ òye wọn so nígbà tí christian bá gbóúnjẹ fún ọ tó o bá jẹ ọ tẹ̀lé àṣẹ ọlọ́run quran ló sọ pé ká jẹ oúnjẹ wọn quran five verse five mo ti kà yẹn fún wa so um, uh, Ọlọ́run ti mọ̀ yí pé àwọn náà wọn ò ní jẹ ẹlẹ́dẹ̀ tó rọrùn sọ fún wọn kí wọ́n jẹ ẹlẹ́dẹ̀ ó wà bíbélì wọn so wọn kì í jẹ oúnjẹ wọn kì í jẹ ẹran òkú bẹtẹ ẹran tó kú àbí tán fún lọ́rùn pa so àwa náà dẹ̀ kì í jẹ lọ́dọ̀ àwa mùsùlùmí àwa náà kì í jẹ um, ẹlẹ́dẹ̀ so Ọlọ́run ní oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún ẹ̀yin mùsùlùmí láti jẹ Ọlọ́run ló sọ oúnjẹ tí àwọn mùsùlùmí náà ẹ̀tọ́ ni fáwọn christian láti jẹ́ so ọlọ́run establish eh, peace ni so àwọn mùsùlùmí àná lásìkò ànábì so ànábì bá àwọn christian ní Madina ó bá wọn ní Mọ́kà so wọ́n gbóúnjẹ fúnra wọn tí wọ́n bá gbóúnjẹ fún àwọn mùsùlùmí tẹ́lẹ̀ wọn fẹ́ jẹ wọn bẹ̀rù ọlọ́run á sọ fún wọn pé láti òní ìlọ ẹ gbọ́dọ̀ máa jẹ oúnjẹ wọn so uh, láti fi fi ìfẹ́ hàn so kò sí aburú ẹ̀yin mùsùlùmí tí christian bá lè ní january first tí wọ́n bá fún yín ní oúnjẹ so ẹ jẹ tó bá lè mọ̀ yí pé ọ̀fẹ́ jẹ́ yí pé bóyá ẹran tí wọ́n fi sórí ẹ̀ wọn ò kú dárúkọ lọ́hùn sí a ti sọ fún wa pé most of the meat even you are buying um, from market do you know how it was slaughtered so ọmọ bóyá ẹran tí wọ́n ti gún pa ni ọmọ bóyá ẹran tó jábọ́ lẹ́yìn mọ́tò ni wọ́n gbé wá sójà tí wọ́n ń ta fáwọn alápàtà ọmọ bóyá ẹran tí wọ́n fìbọn pa ni so a ṣàlàyé eléyìí fún wa ẹ bá lọ chẹ́ẹ̀kì àwọn fídíò tá a ti ṣe nípa halal meat àti tíṣe halal a treat topic yẹn more than oṣù mẹ́rin ẹ bá lọ wò ó a ti ṣe gbogbo àlàyé pẹ́ nípa ẹran tí tó yẹ ká jẹ tó yẹ ká jẹ so ẹ̀hẹ́n so tí Christian bá fún wa lóúnjẹ so mùsùlùmí kọ́ jẹ so sẹ́yìn mùsùlùmí bá dẹ̀ pé ok tó má ti fẹ́ pa ẹran àbẹ́dìẹ wọn kó máa pè yín kẹ́ mọ́ bá wọn dú so ẹ kàn kó wàhálà bára yín àti sọ fún wa yí pé kì í ṣe dandan lè kẹ́ ẹ mọ dárúkọ Ọlọ́run sí kankan tó dù torí kò sáyà fún un Quran so but eh, ọlọ́run sọ wípé ẹran tí wọ́n bá dárúkọ nǹkan míì lé lórí that is tí wọn ò pe orúkọ ọlọ́run sí tó pọ́n pa fún òòṣà ó ní kẹ́ mọ́ jẹ́ so ọkà àwọn ẹran yẹn lóṣìṣẹ́ ní ọwọ́ ìsàlẹ̀ tó wá sọ pé bọ̀ tára bá ní yín kẹ́ tó jẹ́ ó ẹ̀ṣẹ̀ so tọ́lọ́run ti mọ̀ pásìkò kan ń bọ̀ gbogbo ẹran táwọn pa ní ọjà lénìí ọ̀pọ̀lọpọ̀ èmi wà tó pé ó ti kú tán gan táwọn lápáta yẹn ó kọ̀bẹ bọ́ lọ́rùn tó ń tà fún yín lọ́jà gbogbo àwọn ẹran tí wọ́n rà wálé ẹ máa tọ́ pa ni so ó ṣòro láti dá ẹran halal àti haramu àfẹ́ tó bá fẹ́ fìtínà rẹ̀ ọ̀tọ́ wà pé ẹran halal ló fẹ́ máa jẹ ó máa ra ẹran ọ̀tọ́ fà wálé tó dù tó o bá sí ní Yúróòpù nìyẹn o tó o sí lamẹ́ríkà tó o sí Canada torí pé Ah, àwọn tí wọ́n ń gbé western world so they were not allowed to bring any live animal to the house láti pa àwọn fẹ́ pa à ń lọ ọjà lọ rẹran àmọ́ tó ń pa so sáwàlà ní jẹran eh, ẹdìẹ ara ẹdìẹ wálé àmọ́ tó pa torí wọn ò allow anybody láti fa live animal wálé bóun fẹ́ pa so ṣé ẹ wàá sọ pé àìsè mùsùlùmí mọ́ so nígbà tí ọlọ́run gan tó dá ayé ó ti sọ pé ẹ mọ́ wàhálà ara yín so tí ara bá ó ní tí ìnira bá dé àbí condition tẹ bá bára yín sòkè sí ẹ̀ṣẹ̀ tẹ bá wá jẹ àwọn kan tóun ní kẹ́ mọ́ jẹ ó dẹ̀ ka àwọn ẹran ẹlẹ́dẹ̀ gan síbi àwọn ibì kan bẹ̀ so ọlọ́run kò mú ẹ̀sìn lé tọ́ àwọn tí wọ́n ń píríjì ọ̀rọ̀ ẹ̀sìn náà mú ẹ̀sìn lé kókó bẹ́ẹ̀ ni pé àwọn báwọn gan tẹ̀ni wọ́n ní iná tí wọ́n máa lọ kó àwọn èèyàn síbẹ̀ lábàjá bá ṣèkìlẹ̀ yọ̀wọ̀ náà ẹ máa lọ dà wọ́n sínú náà bẹ́ẹ̀ pẹ́ ńlẹ̀ dà so ẹ̀sìn yìí ó gba understanding àti condition ìlú tí kálukú wà then ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe lecture so um, level ibi tó ń gbé environment ibi tó wà kàràkàrà ibi tó wà náà ni ọmọ fi sọ̀rọ̀ kọ́ mọ nǹkan tí ń lọ láwùjọ ẹlòmíì ò tiẹ̀ bóyá ẹlòmíì tẹ̀ dé um, bóyá ẹlòmíì ò kú olùbàbà rẹ̀ tí wọ́n ti bí tó yá sí pé tó bá fẹ́ sọ̀rọ̀ kọ́ mọ nǹkan tí ń lọ ní àgbáyé míì tí ó dẹ̀ gbọ́dọ̀ mọ̀ ẹni tí ọ̀lọ́ mọ́kàrísì tó lóun fẹ́ ṣe wáàsí hájì ẹ rí i wípé lẹ́kṣọ̀ rẹ̀ ò lè lágbára bẹ́ẹ̀ tó ti lọ hájì rí tó fojú ti mọ ibi tí wọ́n pè mọ̀ kọ́mù Ibrahim kì í ṣe pé kànká nu Quran lásán ó ti mọ ibi tí wọ́n pè ní hijiru Ismail so ó ti mọ ibi tí Kaaba wà ó ti fojú ara rẹ̀ rí ṣáà pé tó bá fẹ́ sọ̀rọ̀ so theory and practical nìyẹn so àwọn kankan náà wà nínú yàtọ̀ sí ọ̀rọ̀ hajj tó yẹ sí pé wọ́n nídìí kí wọ́n mọ báwo ni àwọn mùsùlùmí tó wà láwọn ìlú míì ṣe ń gbé ayé wọn so àwọn mùsùlùmí tí wọ́n wà ní àwọn ìlú kan tí èṣe ìlú mùsùlùmí so báwo ni wọ́n ṣe ń ṣe so nínú àwẹ̀ nísìn ẹ̀ wọ́n sọ pé tóòrùn bá wọ̀ ní ká máa ṣínú òòrùn yẹn wọ̀ gbà míì lọ́dọ̀ ti ti wá láago mẹ́sàn-án alẹ́ aago mẹ́wàá <clears throat> so sáà wá ní ṣínú á gba àwẹ̀ fún bíi eighteen hours àbí sixteen hours so àwọn ìlú kan wà ní Russia òòrùn kí ń wọ̀ ń bẹ̀ rárá so fún bíi oṣù mẹ́fà tó bá tó bíi oṣù mẹ́fà wọ́n tún wà ní òkùnkùn tí wọ́n ní rí òrùn rárá so tó bá dàsìkò àwẹ̀ báwo náà ṣe fẹ́ mọ àsìkò tí wọ́n ṣinú so àwọn míì fi wọn gbé rédíò sọ́dọ̀ tó bá di pọn pẹ̀lú Saudi ni wọ́n mọ̀ so ehm, eh, January first lára wà yìí sí àwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ kúrò ní thirty one eh, two thousand and nineteen ni so nípa pé ọjọ́ ayé yàtọ̀ síra wọn àti time so gbogbo kinní yìí ni ẹni tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ mọ̀ ló fi ṣe lecture tí àwọn èèyàn understand ẹ ò sì ní sọ̀sọ́kú sọ so ẹ ní láti kẹ kẹ kẹ kẹ wà updating so kẹ upgrade so so that ẹ lè ẹ lè àwọn èèyàn kan ní mọ̀ wòye pé ah kí làwọn eléyìí sọ yìí so wọ́n kà àwọn tí ọ̀rọ̀ bá yé bàtẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n jáde tí gbogbo nǹkan yé dáadáa tí wọ́n ti wọ́n kàn wọ́n pé kí làwọn eléyìí wí so even àwọn lárúbáwá gan àwọn mo ti ka àwọn ilé lárúbáwá kan fún yín sì tó pọ́n àwọn gan celebrate January first àwọn kan wà Nàìjíríà tí wọ́n lè mọ́lẹ̀ tó bá celebrate ẹ̀ wọ́n lè yọ wọ náà ọdún tó ṣe pọ́ bá gbogbo aláyé ayé kan náà tá a jọ wà yìí náà ni so àwọn Gregorian calendar tá a dẹ̀ sọ yìí January February March òun làwọn gan fi ń kọ déètì o so wọ́n á mọ̀ sọ pé àwọn mùsùlùmí kan eh, tí wọ́n bá ti bá ń celebrate eh, kìnìún kan àbí kí wọ́n máa sọ pé kí wọ́n máa jẹ oúnjẹ àwọn Christian lọ́wọ́ gbóúnjẹ fún wọn so so um, ẹ jẹ́ kí eh, ká fi làákàyè àti ìmọ̀ Tẹ bá ní ìmọ̀ ìmọ̀ ọ̀tọ̀, ó wá kù làákàyè tó fẹ́ fi gbé ọ̀rọ̀ kalẹ̀ táwọn tí ọ̀ bá sọ̀rọ̀ fi understand what you are talking about. So then tẹ bá ní làákàyè tán ó kù ọgbọ́n. So tó bá ní ìmọ̀ tó bá gbọ́n, ó sì ìmọ̀ rẹ lò. Tó bá ní ìmọ̀, bó ti wù kí ìmọ̀ rẹ pọ̀ tó, tó bá ní làákàyè, so ó sì ìmọ̀ yẹn lò. Torí àwọn ènìyàn tẹ̀ ní mọ̀ kí ló ń wí, ó kàn máa wò pé kí ni eléyìí sọ yìí. So àfi kẹ́ ẹ lo làákàyè àti ọgbọ́n láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀ ìdíje tọ́lọ́run ṣe ń sọ fún prophet muhammed náà pé òdìwú ìlàsẹ̀bílì rọ̀bíkà pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bìlẹ̀ hikma with sense so àti common sense àti sense gbogbo ẹ̀ lẹ́ láti máa lò so so that àwọn èèyàn understand nǹkan tí ẹ̀ ń wí so that àwọn èèyàn ní máa bú ẹ̀sìn látara pé ah, ẹ̀sìn àwọn eléyìí ṣe wá lé kókó báyìí ah kẹ́yìn kìíní kan ẹ gbọ́dọ̀ lo earring o ẹ gbọ́dọ̀ wo tẹlifíṣàn o so ẹ gbọ́dọ̀ ya fọ́tò o gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ yìí gbogbo wọn náà ya fọ́tò fọ́tò wà lórí fóònù wa o fídíò wà ń bẹ gbogbo ẹ̀ wọ́n máa sọ fáwọn ọmọ ìjọ pé wọ́n bá ti lò ó haramu ní kinní kan wọ́n wọ̀ ná bẹ́ẹ̀ ni pé àwọn náà dá iná so um, uh, January first so eh, ọdún bọ́dẹ̀ já sí pé àwọn mùsùlùmí kọ́ ló ní déètì yẹn bá a ṣe sọ so wọ́n ti ń ka déètì yìí káwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ sí ka déètì so kan tó tají pé ẹ wà ó yẹ káwa náà ní déètì tiwa Umaru ló dẹ̀ dábàá ẹ̀ nígbà tí àkẹ́sà nábì o Muhammad ti kú tán Abubakar ti kú so tó ṣèjọba lẹ́ẹ̀kejì Umaru ló wo pé ẹ wà ṣé tá fẹ́ máa kọ ìṣẹ̀lẹ̀ kalẹ̀ so ṣé déètì àwọn ará róòmù làwa náà máa lò táwọn christian tó ráwọn christian ti ń ka déètì tiwọn káwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ so ni wọ́n ṣe wá wò pé ok ẹja gbé sí àsìkò tí àwọn ṣe hijira So migration from Mecca to Medina. So they now use that date to start uh, láti máa for record káwọn náà bẹ̀rẹ̀ sí kọ date àwọn mùsùlùmí òun ló wá di fourteen forty one lẹ́ni títí wọn so that is pé ó di one thousand four hundred and forty one tí àwọn ṣe hijira so kì í ṣe pé tí wọ́n bí ànábì o so but àwọn christian àwọn àwọn ará róòmù náà bu déètì yẹn pé ẹ jẹ́ ká kàn bu torí àwọn náà mọ pàtó ọdún tí wọ́n bí jésù as i said mo ti sọ yẹn lẹ́ẹ̀kan before i went to break so no actual date uh, is on record so even the bible so uh, the actual date of the birth of jesus so but wọ́n wọ́n review wọ́n wọ́n wọ́n sún ọjọ́ yẹn sẹ́yìn sí àsìkò tí King Herod tó fi rule so wọ́n wá wò pé ó kú ní four BC so wọ́n wá wò pé àwọn kan ní one BC ló kú so wọ́n á fà sẹ́yìn pé ẹjẹ́ á fà sí twenty eight years àbí twenty nine àbí thirty years back so ká fi bùdéètì sí i á sọ pé wọ́n bí Jésù so òun náà wá ń kà lẹ́ni tó di two thousand and twenty So 2020, that is 20 years, 2000, 2020 years. So òun ni wọ́n kà so wọ́n ń kà bọ̀ láti gbà yẹn títí dòní so January, February, March, April orúkọ àwọn ọba Rome ni o bóyá ó wá sọ wípé ọ̀fẹ́ déètì wọn déètì mi tó bá ní kọ́ máa lò kárì so ilẹ̀ lárúbáwá ni àwọn kan wà wọ́n máa ń lo déètì ti àwọn mùsùlùmí so but irú nàìjíríà kò sà sí ilẹ̀ lárúbáwá so nàìjíríà ò sí ilẹ̀ lárúbáwá so uk ò sí ilẹ̀ lárúbáwá eh, America, kò ń ṣe ilẹ̀ àwọn arábù náà dẹ̀ wà ń bẹ̀ so déètì yẹn làwọn náà ń lò so àbí wọ́n lọ gbé déètì wá láti ìlú wọn so eh, that is so ọlọ́run ò mọ ayé le ọlọ́run náà lójú sí àwọn yẹn náà lọ́kàn kí wọ́n ro déètì yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí kà so bẹ́ẹ̀ sí kà so orúkọ èèyàn ní August so orúkọ àwọn èèyàn ni wọ́n fi sọ oṣù then orúkọ àwọn òòṣà tí wọ́n ń bọ náà fi ka ọjọ́ so orúkọ eh, àwọn ọjọ́ so mo sọ fún wa ọjọ́ tí wọ́n ń bọ eh, um, òṣùpá òun náà sọ di Monday so Monday òun náà sọ di Monday ọjọ́ tó ń bọ̀ ràwọ̀ Tuesday náà sọ di Tuesday ọjọ́ tó ń bọ̀ ràwọ̀ Wednesday náà sọ di Wednesday ọjọ́ tó ń bọ̀ Thunder òun náà sọ di Thursday fún wa so ọjọ́ tó ń bọ ìràwọ̀ Saturn ìràwọ̀ kan wà ní sánmọ̀ nínú àwọn solar uh, system àwọn ìràwọ̀ eh, àwọn star tó ń yí so ọ̀kan wà ní jẹ́ Saturn ọjọ́ tí wọ́n ń bọ náà sọ di Saturday ọjọ́ tó ń bọ oòrùn oòrùn yẹn sáwọn pé ń jẹ́ sun ọjọ́ tí wọ́n ń bọ òun náà sọ di Sunday bẹ́ẹ̀ bá wa sọ pé ẹ fẹ́ Sunday mọ́ so ẹ Friday mọ́ so kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí so kẹ́ tó dé ayé náà ti ń kà bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àwọn lárúbáwá gan mo sọ fún wa even àwọn mùsùlùmí àwọn mọ́ọ̀tì tí wọ́n ń kà àwọn kí wọ́n ní so àwọn abọ̀rìṣà tí àtàwọn Árábù àwọn náà ti ní oṣù méjìlá tiwọn tí wọ́n gbé kalẹ̀ so muharram sọfà rọbìlà rọbì sani jùmọdà lùlà jùmọdà sani Rajab, shaban ramadan so àwọn mùsùlùmí kọ́ ló ní ṣùgbọ́n tọ́lọ́dẹ̀ tún fẹ́ mú àyà wá táwọn mùsùlùmí ọmọ gbàwẹ̀ ọlọ́run gangan tún lóun fix ẹ̀ sínú oṣù kẹsàn-án which is ramadan so tẹ́rí ó wà ní quran ṣáàrù ramadan ọlọ́run dákọ̀ ramadan ní quran kì í ṣe pé àwọn mùsùlùmí ló ní oṣù yẹn oṣù yẹn ti wálẹ̀ tẹ́lẹ̀ kí Muhammad tó bẹ̀rẹ̀ sí preach islam so àwọn arab wọ́n ti ní bọ́n ṣe ń ka ọjọ́ wọn day of the week so wípé wọ́n ní yomul ahad ọjọ́ àkọ́kọ́ yomul sinna ọjọ́ kejì yomul arba ọjọ́ kẹrin yomul eh, eh, khamis ọjọ́ karùn-ún so eh, then yomul uh, uh, yomul sabti so wọn kì í kà yẹn sí ọjọ́ kẹfà wọn kà ní ọjọ́ ìsinmi so. Uh, then yomul hajj ni wọ́n fi ń bẹ̀rẹ̀ so gbogbo kíní ìṣe wà rí but ẹni tó bá ń gbélé lárúbáwá tí wọ́n nílẹ̀ lárúbáwá tí wọ́n dẹ̀ ń sọ lárábìk bẹ̀ torí àwọn ilẹ̀ lárúbáwá yẹn mọ̀ pé gbogbo nǹkan arabic làwọn náà fi ń kọ́ so science wà tí wọ́n àwọn science subject wà tí wọ́n kọ́ ní arabic physics wà ní arabic geography wà tí wọ́n kọ́ ní èdè arabic economics wọ́n kọ́ lédè arabic so gbogbo hospital wọn gbogbo ọ́fíìsì wọn arabic náà fi ń kọ̀ọ̀kan wọn ṣe é pé èdè nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàyàn ọmọ èyí tó bá travel jáde rí so wọn mọ̀ yí pé èdè ní èdè yìí èdè arabic ní èdè baba ńlá àwọn èdè ìyá wọn tí wọ́n ti ń sọ so. so òun ló fà ló fi jásí pé ìgbà tí jibrilu náà yọ sí prophet muhammed arabic ló bá sọ because prophet muhammed could not speak any other language than arabic that is why quran was written in arabic so now èdè ìwọ tó wá gbọ́ èdè èdè wọn tó wá lọ lọ sí hospital arabic ni doctor sọ sí ọ so tó bá gbọ́ o ti kàn bẹ wá interpreter so wọn náà fi kọ gbogbo àlàyé oògùn tó lọ rà ní chemist chemist wọn pè sọ ìdàlẹ́yà so. so Uh, Arabic ni wọ́n fi kọ́ so now gbogbo olùkọ̀ọ̀kan tó yẹ sí pé ìgbà tá àwọn lídà wa nígbà tá a fi ń gba òmìnira ní Nàìjíríà lápèjúwe káláwọn náà wọ́n ronú dáadáa ìgbà táwọn Gẹ̀ẹ́sì ń gbé èdè Gẹ̀ẹ́sì lé wa lọ́wọ́ tí wọ́n gba èdè baba ńlá wa kó lọ́wọ́ wa wọ́n gba Yorùbá kúrò wọ́n gba English um, sorry wọ́n gba Hausa wọ́n gba uh, Igbo so wọ́n wá fún wa ní èdè bàbá tiwọn pé òun ni ká máa fi ṣèjọba so òun ni nàìjíríà fi fi english ṣe official language lẹ́ni so tọ́ ẹ pé àwọn arab náà colonize wa so arabic náà ni wọ́n gbé lé wa lọ́wọ́ àwọn arab náà colonize àwọn ìlú kan tó gbé arabic lé wọn lọ́wọ́ so gẹ́gẹ́ bí àwọn gẹ̀ẹ́sì náà àtàwọn french náà àtàwọn faransé àwọn portuguese tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe àwọn arab náà ṣe bẹ́ẹ̀ láwọn ìlú kan so. Uh, Now, àwọn ètò tí ó wà nílẹ̀ yìí nípa à ń ka déètì, à ń ṣe ọjọ́ bí, eh, even a sọ fún wa pé ọjọ́ bí ànábì gan táwọn Mùsùlùmí ṣe, àwọn ṣe mọ́lúdì nàbí. Èdè àìyedè wà lórí déètì tí wọ́n bí ànábì kò sẹ́ni tó mọ̀. So wọ́n kàn ń bu wípé Rọ̀bìl Awal ni torí eh, arákùnrin kan tó mọ ìtàn gidigidi ní eh, Arab world tó ń pè ní Ishaq so òun gan so àtàwọn yòókù ẹ̀ ẹnu wọn kò lórí pé àwọn kan ní eh, ọjọ́ kejìlá nábì ànábì àwọn kan sọ pé kì í ṣe bẹ́ẹ̀ àwọn kan ní ten ni àwọn kan ní ten rọbìlà awad ni wọ́n bí àwọn kan ní eight ni àwọn kan ní twenty àwọn kan ní twenty two ni ni wọ́n bí so nítorí ọ̀ṣẹ̀lẹ̀ sí Muhammad ọ̀ṣẹ̀lẹ̀ sí Jésù náà so wọ́n mọ́ ṣe mọ̀ wọ́n mọ̀ pé àwọn ènìyàn ó jiyàn ńlá so kò jẹ́ kí wọ́n tẹ̀kí rẹ́kọ̀dù kalẹ̀ so nígbà tó lọ́n dẹ̀ wá ṣe wọ́n ní star tó di pé àwọn èèyàn ń celebrate wọn so so ó ti di pé ah ẹ wá ẹja budéètì kan o so àwọn tí wọ́n dẹ̀ jókòó tí wọ́n rò so ti umaru la sọ fún yín ànábì kan ló ní kí wọ́n máa ka hijira calendar náà. No ànábì ti kú tán so Umaru ni ó wò pé káwọn mùsùlùmí náà ní déètì wọn ní déètì tẹ́lẹ̀ so àwọn róòmù náà wò pé ó yẹ ká ní déètì tí yáà sọ pé Jésù wọn bí wọn dẹ̀ gbé kalẹ̀ so January first two thousand and twenty yìí so òun ni ó ti wà accepted so ó dẹ̀ ní link pẹ̀lú àwọn Christian torí pé Christian ló ní a Christian calendar ni and uh, nothing wrong for Muslim láti to use it so for date of birth for record so kò sí kankan tó wrong níbẹ̀ so eléyìí ni eh, nǹkan tí a ta tí a ní kí a ṣe àlàyé fúnra wa léèní gẹ́gẹ́ bí àwọn viewers ṣe request pé ká ṣe program kan léèní fún àwọn. So làá wò pé ok nǹkan tí a lè ṣe ni pé bóyá ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ déètì. So òun ni a ṣe, a ṣe gbéwé program tìtẹ̀ní wá. So kò, kò, kò ju bẹ́ẹ̀ lọ. So now a sọ fún wa pé èdè um, Eh, ọ̀rọ̀ ìyànjú tí a ní fún wa lénìí òun ló kàn báyìí lẹ́yìn yẹn a wá ṣe àdúrà ọdún fún fún wa so torí pé kò sí nǹkan tó ju àdúrà lọ so ọ̀rọ̀ ìyànjú tí a ní fúnra lénìí eh, gẹ́gẹ́ bí ìṣe wa nínú eh, ọ̀rọ̀ Ọlọ́run náà ni a ti mú un. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ohun tí a ó fi bára sọ̀rọ̀ lénìí òun náà ni báwo ni o ṣe fẹ́ lo ìgbésí ayé rẹ ní ọdún 2020 tá a wà yìí Báwo lo ṣe fẹ́ lo ayé rẹ pẹ̀lú àwọn ọmọ rẹ? Báwo lo ṣe fẹ́ lo ìgbésí ayé rẹ pẹ̀lú àwọn ẹbí rẹ? Báwo lo ṣe fẹ́ lo ayé rẹ pẹ̀lú àwọn àbúrò rẹ, àwọn ẹ̀gbọ́n rẹ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ family nínú ẹbí yín? Ìwọ ọkọ, báwo lo ṣe fẹ́ lo ayé rẹ pẹ̀lú ìyàwó tó gbé sílé? ìwọ ìyàwó tí ó wà nílé náà báwo lo ṣe fẹ́ lo ayé rẹ pẹ̀lú ọkọ rẹ àti gbogbo àwọn ọmọ tó o bí tí gbogbo wa tá a tún fi gúnlẹ̀ láyọ̀ ní December thirty one two thousand and twenty lágbára Ọlọ́run kí a kọ́kọ́ mú báírò tó bá dalẹ̀ ikú tó sùn kó rìvíw ìgbésẹ̀ ayé rẹ yí pé ẹ wá Báwo lo ṣe lo ìgbésí ayé rẹ ní January 2019 títí di December 2019? Now, òní ni January 1st 2020. Báwo lo ṣe fẹ́ lò ó tí ó fi wá lè sọ yí pé àwọn nǹkan báyìí ni àwọn achievement rẹ ní ọdún yìí? àwọn nǹkan báyìí ni àwọn nǹkan tí ó lé tọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ní ọdún 2019 tó lọ àwọn nǹkan aburú mélòó ló ṣe ní 2019 ṣé o tún pílánì láti ti ṣe aburú náà ni ní ọdún 2020 tá a wà yìí kọ́ mọ́ gbàgbé wípé bó ṣe bí ọjọ́ ayé rẹ bó ṣe lékún tó ń sọ pé ó ọmọ ọdún báyìí bẹ́ẹ̀ náà ni ọjọ́ tó kù ó láyé ló dínkù ọjọ́ tí ó lò láyé mímí tí àwọn ọmọ ènìyàn tá a mí wọ́n ti kà á ẹni tí mímí rẹ̀ bá ti pé òun náà ni yóò kú ó láyé ẹ̀mí rẹ̀ tó wà nù ara rẹ̀ ó wọ́n prógámù ẹ̀ ní ó ní iye táìmù tọ́lọ́run fẹ́ kó mímí yẹn dà tí fi wá dúró pátápátá a sọ fún wa pé ẹlòmíì tí wọ́n bá bi ijọ́ tí wọ́n bi mọ́sẹ̀ ń bi tí wọ́n ní ẹ̀kú èèwọ̀ ọmọ yóò sì yọ jáde kó o láyé torí pé ọlọ́run ti sọ pé kò ní lo wákàtí kan tó fi lo ayé já ìwọ nísìn ọmọ ẹ ọdún tó dá so wá rìvíw ìgbésẹ̀ ayé rẹ bó o ṣe ń lo ayé bọ̀ ìwọ tó o jólówó èèyàn mélòó ló ti fi owó rẹ ràn lọ́wọ́ ìwọ tó jẹ́ onímímọ̀ àwọn èèyàn mélòó ló ti fi ìmọ̀ rẹ ràn lọ́wọ́ ìwọ tó ní ìmọ̀ èèyàn mélòó ló ti fi ìmọ̀ rẹ ṣe àkóbá fún tó ṣì wọ́n lọ́nà tó jẹ́ kí wọ́n mọ báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ ní jíjẹ tòdodo ìwọ tó wá ní owó ṣé owó rẹ ò fi ń da ìlú rú ni àbò ń fi ń ran àwọn èèyàn lọ́wọ́ ìwọ tó ní làákàyè làákàyè rẹ sóun fi ń ra àwọn èèyàn lọ́wọ́ ni àbó òfin ń dà lúúrú ìwọ tó jẹ́ president ìlú owó ìlú ṣé ò ń kó jẹ ni ọ wá ń tàn àwọn èèyàn yí pé ọ ń jà fún corruption àbí ìwọ gọ́vnà ìlú gbogbo allocation tí ń wá sí ìlú rẹ ṣé gbọ́n ṣe ni kò ṣe lòun ṣe àbọ̀ ń dá a sápò àbò òfin tọ́jú àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ nìkan owó gbogbo ìlú òun náà ni tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọlọ́run ní yá ayúwalẹ́dínà àmọ́nú ẹ̀yin tí ẹlẹ́gbọ́lọ́wọ́n bá gbọ́ lódodo nínú ọkùnrin àti nínú obìnrin يا أيها الذين آمنوا ìwọ tí o pera rẹ ní kírísítẹ́nì tó lọ bìlíìfù nínú jésù yá ayọ̀ alẹ́dìínà àmọ́nú ìwọ tó pera rẹ ní mùsùlùmí òdodo tó ló ń kírun tó ló ń gbààwẹ̀ ó ń yọ déédéé onígbàgbọ́ lọ́lọ́run pé àwọn kírísítẹ́nì nínú àlùkùránì gbogbo yín náà tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin náà mọ̀ pera yín ní onígbàgbọ́ òdodo pé múmìnì ni ọ́ tó bá jọkùnrin tó bá jọbìnrin á ní múmìnà ọlọ́run ní ìríkà wùú ẹ̀tẹ̀ kọ̀kọ̀ fún ọlọ́run ìríkà wá sí jùdú ẹ má ṣe ìgbéraga sí ọlọ́run ọba ẹ má bọ̀wọ̀ fún ọlọ́run ọba ẹ máa tẹ̀kọ̀kọ̀ fún ọlọ́run ọba ẹ má ríra yín pé ti jẹyàn ńlá tán ẹ ní tẹ̀ fún ọlọ́run ẹ má torí pé ẹ ti lówó ẹ̀yin ò nídìí kẹsìn lọ́hùn mọ́ ò nídìí chọ́ọ̀chì tó bá lọ chọ́ọ̀chì ó lè gba àwọn èèyàn lówó ni tó bá rí ọ mọ́ṣáláṣí ẹ ọkàn lọ tọrẹ ń bẹ̀ ni ìwọ ò nídìí mọ́ṣáláṣí mọ́ ò nídìí àti sìn lọ́hùn mọ́ ṣé jágbajàgba tó ṣe bẹ́ẹ̀ ní 2019 náà ló tún ṣe nínú ọdún 2020 tá a wà yìí òun náà ní ìbéèrè tí èmi fẹ́ béèrè lọ́wọ́ rẹ ọlọ́run ní ìríkà òun ẹtẹ kọ̀kọ̀ fún ọlọ́run wá sí jùdù ẹtẹríba fún ọlọ́run wàá budú ẹsìn ọlọ́run ọba wàbùdù rọ̀bà kọ́ọ̀n ẹ máa sin ọlọ́run ọba ẹ̀sìn ó ṣe pàtàkì nínú ìgbésẹ̀ ayé ọmọ ènìyàn ìdí tí a gbọ́dọ̀ ní ọlọ́run kún gbogbo ohun tọ́lọ́run bá ṣe fún wa ni pé o rí gbogbo ilé tó lọ kọ́ gbogbo mọ́tò tó ra gbogbo àwọn ọmọ tó bí gbogbo àwọn ìyàwó tó kó jọ gbogbo góòlù tó kó jọ gbogbo aṣọ tó kó jọ gbogbo ẹ̀ pátápátá ìjọ́ kan bẹ tó sùn tó ní jí mọ́ pàǹtí ni gbogbo ẹ̀ ọba àkọlé fifty ọba àkọlé hundred kọ̀ọ̀kan lọ́hùn ó wá ń sin lọ́hùn ó ń gbà àwẹ̀ ó ń lọ mọ́kà lọ́dọọdún ó ń rán àwọn èèyàn lọ mọ́kà kọ̀ọ̀kan lọ́hùn òsìtọ́ kan lọ́hùn ọba ọlọ́run fẹ́ wò ó wípé gbogbo pàǹtí tó kó jọ láyé yìí èèyàn mélòó ló fi ràn lọ́wọ́ èèyàn mélòó ló ṣoríire látara rẹ nígbà tí wọ́n ṣoríire tán èèyàn mélòó ló ṣoríire látara rẹ wàbùdù rọ̀bà kàn tẹ bá bí ọmọ tẹ mú ẹran lọ léèwé ẹran lọ lè kéwú ẹran lọ pé wọ́n lọ kọ́ṣẹ́ nítorí kíni kó lè bá a di èèyàn ńlá láyé lẹ ṣe rán lọ lè kéwú lẹ ṣe rán lọ léèwé ẹ ọ wá ku ẹ̀sìn Ǹjẹ́ ẹ fẹ̀sìn tọ́ ọmọ yín? Ẹ fi ẹ̀sìn tọ́ ọmọ yín dáadáa. Kẹ fi ìwà rere kọ́ àwọn ọmọ yín kí wọ́n lè bá ṣoríire. Kẹ má ba wá di pé ṣàbámọ̀. Gbogbo ohun tí a bá ní Ọlọ́run fẹ́ ká fi ẹ̀sìn kún ọ̀rọ̀ ìgbésí ayé wa. Ìwọ tí o dé church rárá tí gbogbo ọdún tó kọjá fi lọ, tó jẹ́ Kristẹni gbogbo wa tó dé mọ́ṣáláṣí rárá tí ọdún 2019 fi kọjá àbó òpera ẹni mùsùlùmí gan ò kí ń kírun ò kí ń gbà ọyọ zaka ó dá ìpera ẹni mùsùlùmí ó pera rẹ ní kírísítẹ́nì bọ̀ tí wọn ò rí àpẹẹrẹ kírísítẹ́nìtì lára rẹ ẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run kọ́ wà nínú prógrámù wa ní ọdún 2020 tá a wà yìí ibùdó Ọlọ́run sọ wípé ẹ wà bùdú rọ́bà kan ẹ máa sin Ọlọ́run ọba yín ẹ sin Ọlọ́run ọba yín dáadáa ẹ sì má tijú pẹ̀ ń sin lọ́hùn ẹlòmíì kò nífẹ̀ẹ́ kí wọ́n mọ̀ pé kírísítẹ́nì lòun yóò máa tijú ẹlòmíì ò nífẹ̀ẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmí lòun yóò ní òun ò lè múra bí àwọn mùsùlùmí ojú ọmọ tì í a jẹ́ pé ẹ ò kí ń ṣe mùsùlùmí òdodo ìwọ kírísítẹ́nì náà tó ń tijú ọ̀fẹ́ kí wọ́n mọ̀ pé kírísítẹ́nì ni ẹ́ ó ń ṣe kírísítẹ́nì òdodo wá búdú rọ̀bà kún ẹ̀sìn ọlọ́run ọba yín dáadáa ọlọ́run wá ní wá fún wa lulẹ̀ káìra ẹ máa wá ṣe rere ẹ ṣe rere ẹ jẹ́ kí rere yín kó pọ̀ ju aburú yín lọ wá fún wa lulẹ̀ káìra ẹ jẹ́ kí rere yín kó pọ̀ ju aburú yín lọ làálàkọ́ tó fólé o kẹ́ lè bá a ṣoríire nígbà tẹ́ ẹ bá kú làálàkọ́ tó fólé o kẹ́ lè bá a ṣoríire ní ayé tá a wà yìí kẹ́ ẹ tó kú wá fún wa ló lè ká èèrà tó bá ń ṣe dáadáa olówó ó fi ń tọrẹ onímọ̀ ó fi ń tọrẹ onílàákàyè ó fi ń san ran àwọn èèyàn lọ́wọ́ gbogbo àwọn tó ràn lọ́wọ́ kódà kó mọ̀ ju díẹ̀ báyìí náà lọ níwọ̀n bá bá ṣe ni tí wọ́n bá béèrè tó fún wọn àdúrà ni wọ́n mọ̀ fi ránṣẹ́ sí ẹ̀ wọ́n sì mọ̀ sọ̀rọ̀ rẹ dáadáa níbi tó bá wà ìpè lágbájá èèyàn rẹ ni wá fún wa ló lè ká ẹ̀ ra ọláṣọ tó pọ̀ tí ẹ̀ aṣọ tó onímọ̀ ọwá rẹ̀ nìkan tí à ń jẹ́ mọ́jọ́ dìgbà tó bá tọrọ aṣọ lọ́dọ̀ rẹ kó tó fún un láṣọ owó lówó tó pọ̀ owó yẹn ti pọ̀ ju ọwá nìkan tí à ń jẹ́ kó wá bá ọ ẹlòmíì kò ní lè wá wípé kó yá kó mọ́ dàbẹ́ ni pé òun yẹpẹ́ ara òun ìwọ wá rí wípé lágbájá nídìí nǹkan báyìí èèyàn kò ní mọ́tò ìwọ ní mọ́tò bíi mẹ́wàá ó dẹ̀ rí i pé àbúrò rẹ kò ní mọ́tò ìwọ ní mẹ́wàá wáì tó fún lọ́kàn nínú ẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ ẹsẹ̀ náà fi ń rìn wáì tó fún wọn ní mọ́tò ìwọ tó lówó ládùúgbò ọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ ọ̀ràn ará àdúgbò lọ́wọ́ kò sí àǹfààní tó wà níbi owó tó o ní tó o fi ṣe rere wá fún wa lulẹ̀ káìra ọlọ́ọ̀ni ẹ ṣe rere nínú ọdún 2020 tá a wà yìí tó bá sí pé rere tó o ṣe kọ̀pọ̀ ọ̀wọ́ náà lọ review ẹ̀ ní 2019 tó lọ lọ bá rí i pé àwọn rere tó o ṣe kọ̀pọ̀ ọ̀wọ́ náà yọ báírò kọ̀ọ̀kọ́ jẹ́ kí rere rẹ kọ́pọ̀ nínú ọdún tuntun 2020 tá a wà yìí torí pé béèyàn bá ṣe ń tọrẹ náà ni yóò máa rí ọrẹ títa ìmọ̀ jẹ́ kí ẹ̀mí ó gùn ni kí èèyàn máa tọrẹ, kó máa fún àwọn èèyàn lóúnjẹ, kó máa fún àwọn èèyàn lówó, kó máa fún àwọn èèyàn ní ìmọ̀, kó máa fi ṣàǹfààní fún àwọn èèyàn, kó máa yá àwọn èèyàn ní làákàyè. Kí wọ́n máa dárúkọ rẹ sí nǹkan tó da, má jẹ́ wọ́n dárúkọ rẹ síbi nǹkan aburú. Ọlọ́run ń fún wa ní ìmọ̀ràn ni nínú áyà yìí. Ní fi sọ fún wa pé wá fún wa lòlẹ̀ káìrà àti Kristẹni àti Mùsùlùmí, ẹ ṣe rere rere lọ́lọ́run bá ń sọ níbí yìí kò sọ yìí pé ẹ̀yin mùsùlùmí ẹ ṣe rere sáwọn mùsùlùmí no kò sọ pé ẹ̀yin christian ẹ ṣe rere sáwọn christian no wá fún wa lù ú lè ka ẹ̀rà ẹ máa ṣe rere fún gbogbo ẹnikẹ́ni tó bá wá rere wá sọ́dọ̀ yín làálàkún tó fúlé òun kẹ́ lè bá a ṣoríire tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá ṣe rere Òun ni ó fa kẹ sórí burúkú, kẹ jìyà lọ́dọ̀ Ọlọ́run torí pé ìdàkejì oríire náà lórí burúkú. Ọlọ́run ò ká sórí burúkú. Gbogbo wa sórí burúkú náà ọdún tuntun ta wà yìí á Eléyìí ni ááyà àkọ́kọ́ tí a fẹ́ fi bá ara sọ̀rọ̀ nínú ọdún tuntun ta wà yìí. Látara pé ká jẹ́ kí rere wa kó pọ̀ dáadáa, dáadáa ju àbúrú wa lọ. Ìwọ tí o mọ̀ yí pé èèyàn burúkú ni ọ́ kò níìdí kí a ṣẹ̀ṣẹ̀ máa sọ bóyá èèyàn burúkú ni àbí èèyàn rè ìwọ náà mọ́ra rẹ. Ẹ jẹ́ ká adjust kí a lè bá a ṣoríire. Now, ọdún 2019 lọ, àwọn èèyàn kọ́ oríṣiríṣi ilé, àwọn ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ mọ́tò, àwọn ẹlòmíì rí promotion àwọn míì rí appointment lọ́dọ̀ ìjọba ìwọ wọ́n wá ń sọ fún ọ pé kó o múra sí ẹ̀kọ́ kó o múra kí o gbìyànjú wọ́tọ̀ jẹ́ oníṣòwò wọ́n ń sọ yí ìwọ náà extend upgrade ọ̀rọ̀ business rẹ ó ní à gbogbo ẹ̀ pátápátá kò nídìí ẹ̀ eh, so. Eh, kò nídìí eh, so ẹ jẹ́ filẹ̀ bẹ́ẹ̀ náà so a rí àyà kan tá a fẹ́ fi tá a fẹ́ fi eh, bára sọ̀rọ̀ látara nípa wípé ọlọ́run ò fẹ́ kí àwọn ènìyàn kí a máa wo àwọn ẹgbẹ́ wa kí wọ́n máa lọ òkè káwa wá dákẹ́ káwa káwọ́ gbéra àwọn tó yẹ kó wá lọ́wọ́ ń bẹ nínú wọn a lọ bá wọn. Àwọn nǹkan kan wà tó yẹ ká ṣe tí àwa náà fi ní láárí láyé. A dákẹ́ à ṣe. Ááyà yìí Ọlọ́run fi ń sọ fún wa nínú Súratul Qasas ló Òun náà ni Quran twenty eight, ááyà seventy seven. Ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ látara wípé ká má jẹ́ kí ọkọ̀ ẹgbẹ́ wa kọjá wa kalẹ̀ tó yẹ pé yunifásitì náà làwọn ẹgbẹ́ rẹ ń lọ ìwọ náà fẹ́ lọ yunifásitì kó lè bá a gidi lọ́wọ́ kò sáburú ń bẹ̀ mọ́ wo pé ah eh, school science tọ́ka náà ti tó àbí àwọn ẹgbẹ́ rẹ wọ́n ń ka wọ́n ń ṣe master ìwọ náà fẹ́ ṣe master wá ẹnìkan tó lè bá sọ̀rọ̀ tó lè ràn ọ́ lọ́wọ́ so ìgbà tó bá fi dé ọ̀dọ̀ èèyàn bíi mẹ́wàá ọ̀rẹ́ nìkan tọ́lọ́wọ́n kò kó sí nínú tí ó ràn lọ́wọ́ tí ó bá sí owó àbọ̀ fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ kan náà ni o ti kọ́ kan iṣẹ́ yẹn ò wá múùfù mọ́ ẹ tún upgrade ara rẹ tún lọ kọ́ míì kí o lè fi níláárí láyé mọ́ bá wọn ṣe jìbìtì nítorí pé o fẹ́ lówó ó jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run mọ́ bá wọn ṣògùn owó èyí tí wọ́n mọ níkẹ́ lọ wá àwọn èèyàn wá tí wọ́n pa nítorí kò lè bá a lówó mọ́ bá wọn ṣèyẹn torí pé tówó yẹn bá tún dé o ò nífẹ̀ẹ́ mi lò ó torí pé àwọn tí wọ́n pa tí wọ́n fi ṣe nǹkan fún wọn èpè ní ẹ̀mí wọn spirit wọn ò ní jẹ́ kó o gbádùn ó rí i pé àwọn babaláwo wọn yéé ṣe oògùn owó yẹn fúnra wọn àwọn àwọn orúkọ ọlọ́run wà tó lè máa ṣe tọ́nà fi máa ń ṣí ìwọ tó ń tajà ọjà ọ̀yá àwọn orúkọ Ọlọ́run wà táwọn ẹni Ọlọ́run mọ̀ tí wọ́n lè máa ṣe tí gbogbo nǹkan fi máa lọ déédéé tí àdúrà bá wá gbà tán ọlọ́wọ́ kan rán èèyàn kan sí ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó ṣí ọ̀nà fún ẹ ọ̀nà bá ṣí torí pé owó kọ́lọ́ rẹ dolówó kì í ṣe ọgbọ́n rẹ ló lè fi ní láárí láyé látara pé kọ́ ọmọ sèfù owó ọwọ́ tó wà ń kó jọ òun lọ sọ̀wọ́ dolówó àwọn tán ara rẹ̀ dànù tí ọba ti tó táìmù ẹ̀ tọ́lọ́run bá fẹ́ kẹ́ ní kíkẹ́ gidi nǹkan náà wà kì í ṣe pé yóò ṣe wàhálà rárá torí pé ọlọ́run ti prógáàmù ọ̀rọ̀ ìgbésẹ̀ ayé wa ẹni tí ò ní lówó ń bẹ tí ó fi kú torọ́ lọ́wọ́n ọkọ̀ owó mọ́ ẹlòmíín bẹ tó yá sí pé yóò mọ tọrọ jẹni tí ó fi kú ṣùgbọ́n ọlọ́run fẹ́ ká gbìyànjú Ìgbà míì Ọlọ́run mọ wá ń wo ìgbìyànjú yẹn lára ọmọ ènìyàn, á wá rán àwọn aláàánú sí i, gbogbo nǹkan wà á máa lọ déédéé. Ọlọ́run sọ nínú Súrátù Kòsọ́sì, ó ní wábùtẹ́gì fi máa átákà lọ dáralẹ̀ ákírà. Gbogbo ẹ̀yin olówó tẹ wà níbikíbi tẹ bá wà tẹ bá wá wọná ẹ tó yà sí pé owó yín ó dẹ̀ jẹ́ owó tó clean a jẹ́ pé o ò lówó kankan gbogbo èyí tí ẹ ní ìmọ̀ tí ẹ wá tún wọ iná tẹ́ ẹ lo ìmọ̀ yẹn láti fi ṣàǹfààní fáwọn èèyàn tí wọ́n fi tọrọ àdúrà fún tẹ́ fi pàdé àánú ọlọ́run a jẹ́ pé ẹ ní ìmọ̀ kankan wọ́n tó ní ìmọ̀ tó fi ń kọ́ àwọn èèyàn ní àrífín pé kí àwọn èèyàn wọ́n máa tẹríba fún àwọn èèyàn àbọ̀ ìmọ̀ tó ń fi ń àwọn èèyàn ni pé ọ̀ ń sọ àwọn èèyàn nù kì í ṣe pé ọ̀ ń fi àwọn èèyàn mọ̀nà ò ní ìmọ̀ kankan rárá ọlọ́run ní wábùtẹ́gì fi mọ́ àtàkà lọ dára lé àkírà kì í ṣowó nìkan la fi ra ọ̀run la fi wà àlìjẹ́ náà ọlọ́run ọba ń sọ fún wa níbi pé gbogbo ohun tá a ní tọ́lọ́run fún wa la lè fi rí ọ̀run rere mọ̀ pé a sọ fún wa pé owó rẹ aṣọ rẹ góòlù rẹ mọ́tò rẹ ògbólétọ̀ ọkọ ọ̀dàálẹ̀ tó bá wá dàálẹ̀ tó bá wá kú so life after death òun náà ni ọ̀run ọ̀run tí gbogbo wa tá a lọ níjọ́ kan ọlọ́run wá fẹ́ kó yá sí pé látara tóun bá fún wa a lè fi ra ọ̀run kalẹ̀ tá a fi pàdé ìyọ́nú ọlọ́run ọba òun ní tọ́lọ́run fẹ́ sọ fún wa nínú àyà yìí kì í sowó nìkan ló lè fi ra àlìjẹ́nà so èèyàn lè máa tọrẹ kó máa gba àwọn èèyàn lóúnjẹ kó máa sọ̀rọ̀ dáadáa sáwọn èèyàn láti máa ràn wọ́n lọ́wọ́ máa fún wọn ní ìmọ̀ràn ó lè fi rí àlìjẹ́nà wọ̀ àlìjẹ́nà tọ́lọ́run ọba dá kì í ṣe ọ̀fẹ́ làwọn èèyàn wọ bẹ̀ iná tí ọlọ́run ọba dá kì í ṣe ọ̀fẹ́ làwọn èèyàn wọ bẹ̀ iṣẹ́ rere tẹ́ ẹ bá ṣe ni ó jẹ́ kẹ́ wà àlìjẹ́nà iṣẹ́ burúkú tẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀fi wọ iná ó àlìjẹ́nà ní ìpele mẹ́jọ ó iná méje oríṣiríṣi iná tó méje ni bí iṣẹ́ yín bá ṣe wá burú tó lẹ́ṣẹ̀ wọ èyí tó burú èyí tó jọ̀gá wọn ni jahannama jahannama yẹn lábẹ́ rẹ̀ ọ̀kan tún bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní wẹ́ẹ̀lù wẹ́ẹ̀lù yẹn ibẹ̀ lọ́lọ́run ọba yóò fi ṣètánì sí torí tó bá fi sínú jahannama kò ní í jó torí pé inú náà lọ́lọ́run ti dá iná ò lè jó ṣètánì ẹ wá rí àlìjánà bí iṣẹ́ eré rẹ bó bá ṣe mọ náà ni ọlọ́run tó fi fi ọ sínú àlìjánà. àwọn àlìjánà yẹn pọ̀ dáadáa dáàrú nàìmí ń bẹ jannatul adini ń bẹ so jannatul firdausi ń bẹ so dáàrú salami ń bẹ ọpọlọ bẹ́ẹ̀ ọlọ́run wá ń sọ pé wábùtẹ́gì fi máa àtàkà lọ òdàrà lè ákìrà àníṣe ẹjẹ ń sọ fúnfún fún ọ̀nà tẹ́ fi rí ọ̀run rere wọ̀ Ẹ mú nínú tí èmi Ọlọ́run ọba bá fún yín, kí ẹ fi ra ọ̀run, kí ẹ fi ra ọ̀run rere fúnra yín kí ẹ tó kú. Má jásí pé nígbà tí Ọlọ́run bá fẹ́ gba ẹ̀mí rẹ tó wà lọ́spítù tí dókítà sọ pé ó ku wákàtí kan tó fẹ́ kú, ó ku ọjọ́ kan tó fẹ́ kú, ìgbà yẹn ló máa sọ pé ilé tó wà ń Surulere, ẹ lọ fún Ìyá Fatai. Ilé tí ń bẹ ní Ẹlẹ́gbàáta, ẹ lọ gbé fún ìyá Ráfẹ́lì tó wà ní Ìpájà ilé tó wà ní Ìpájà yẹn ẹ gbé lọ fún ìyá ìyá Bílíámínù tó wà ní Orílẹ̀ ilé tó wà nílọrin ẹ gbé fún bàbá kan tó wà lóṣogbo tó jẹ́ àbúrò bàbá rẹ̀ nígbà tó rí i pé o ti fẹ́ kú gbogbo àwọn tó bá fẹ́ ṣe lóore mọ́jọ́ já pé ńgbà tó bá fẹ́ kú lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ máa há àwọn nǹkan so Ọlọ́run fẹ́ kí àwọn ọmọ ènìyàn kí a máa ta ọrẹ ká sì máa ṣe dáadáa sáwọn tó yẹ ká ṣe dáadáa sí ní àsìkò tí wọ́n ní di kinní yẹn torí pé tó bá ṣe lásìkò tó léètì tí ò wúlò mọ́ wọ́n lè láwọn fẹ́ so torí pé wọn ò rí ọ lásìkò tí wọ́n ní di ìrànlọ́wọ́ Ọlọ́run sọ pé wàá bú tẹ́gì yìí. فيما آتاك الله الدار الآخرة ìwọ obìnrin tó ń fẹ́ wọ àlìjánà tẹríba fún ọkọ rẹ kò sì tẹríba fún ìyá rẹ tẹríba fún àwọn bàbá rẹ ìwọ ọkọ tó fẹ́ wọ àlìjánà ṣe dáadáa sí ìyàwó rẹ ṣe dáadáa sí àwọn ọmọ rẹ ṣe dáadáa sí ìyá rẹ àti bàbá rẹ látara ntọ́ ọba ní fi ṣe dáadáa sí wọn kó lè bá a rí ọ̀run rere ọlọ́run wá ní wọ̀lá tàǹsà wọ̀lá tàǹsà nàṣí bákà mínà dùnìyà ẹ má jẹ́ kí ọkọ̀ ẹgbẹ́ yín kọjá yín lẹ̀ ìwọ náà má gbàgbé bó ṣe jẹ́yàn láyé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wọ̀lá tàǹsà wọ̀lá tàǹsà nàṣí bákà mínà dùnìyà ẹ má gbàgbé nípa ìpín tẹ́yin náà ń fẹ́ láyé ní pé bẹ́yìn náà ṣe jéèyàn ẹ rìnrìn ẹ̀ gbìyànjú ẹ̀ kó o fi àdúrà kún kó o sì fi gbìyànjú kún kẹ́ ẹ sì sọ fún àwọn èèyàn tí wọ́n lè ràn yín lọ́wọ́ torí pé tọ́ ọ bá dákẹ́ tara rẹ yóò bọ́ ọ dákẹ́ bọ́ ọ bá sọ̀rọ̀ làwọn èèyàn mọ kí lo fẹ́ tó o bá sọ fún àwọn èèyàn nǹkan tó o ń fẹ́ wọ́n lè mọ̀ mọ̀ pé ẹ̀tọ́ àwọn ni láti ṣe é fún ẹ ọlọ́run ò ká dákẹ́ kò fẹ́ ká ṣe ahun ẹnu láti máa béèrè kò sáburú láti tọrọ nǹkan tó o bá ní kò sáburú ń bẹ àwọn tó ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn àwọn náà ní àwọn kan ló fún àwọn náà so àwọn tọ̀hún yẹn náà àwọn kan ló fún àwọn náà So kò sẹ́ni kankan tí n tó ní tí èsì pé àwọn èèyàn kan ló ràn án lọ́wọ́ débẹ̀ títí tí yóògbé ó fi wá padà sí ọ̀dọ̀ Ọlọ́run lọ́lọ́run fi sọ yí pé Ọlọ́run sọ níbi kan yí pé ó ní ó ní ó ní ó ní nánú agni ìyá wa á ń tún múlẹ̀ fúkọ̀rá gbogbo yín olòṣì ní gbogbo yìí àwọn Ọlọ́run ọba ni ọlọ́rọ̀ wọ́n lọ́wọ́ lè gà níyù ọlọ́run ọba lọ́ba ọlọ́rọ̀ wà á ń tún mọ́lé fúkọ̀rá fúkọ̀rá gbogbo yín pátápátá ní olòṣì tẹ́ ẹ nídìí àwọ̀ ọlọ́run ọlọ́run ní wọlá tàǹsà náà sí bákà mínà dùnìyà ẹ má gbàgbé ìpín títí yín láyé ẹ mọ́ jẹ́ kí ọkọ ẹgbẹ́ yín kọjá yín lẹ̀ áyà yìí ọwọ́ á nídìí àlàyé dáadáa wípé ńgbà tọ́lọ́run bá wa ti sọ wípé ká má jẹ́ kí ọkọ̀ ẹgbẹ́ wa kọjá wàhálẹ̀ káwa náà wá bá ti dèèyàn láyé ọlọ́run wá yanjú ẹ̀ kí wá ṣe pé ọ̀fẹ́ di èèyàn láyé ọwá pa ẹnìkan ọ̀dá ìgbésẹ̀ ayé ẹnìkan dúró nítorí kí titi ẹ kó lè bá kọ́ntínú ọ̀jẹ̀ ìyá lọ́dọ̀ ọlọ́run ó lọ fẹ́ di ènìyàn ọ̀fẹ́ jẹ̀yàn ńlá ọwá bà jẹ́ nítorí kí wọ́n lè bá a ga ó níbi tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá a láyé ní ọ̀nà tí ọ̀dà tó fi wá dẹ́ṣẹ̀ síwájú ọlọ́run ò lè ráàlì jẹ́nà kankan wọ̀ torí pé àyà yìí ń tún sọ ni pé gbogbo ìgbìyànjú tí a bá lè ṣe ká má káwọ́ gbéra gbogbo àwọn tó bá lè ràn wá lọ́wọ́ so ká béèrè ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn tá a bá ájò ẹ lè ṣáájò ájò tí kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọkọ̀ ájò látara ká ṣe àdúà ká sì sọ fún àwọn èèyàn tí wọ́n lè ràn wá lọ nípa àwọn nǹkan kan tó bá mú ọ̀rọ̀ spiritual dání ọlọ́run wá ní wàá sí kàmá ahásánà lọ́ọ́ ìlẹ́ka ẹ ṣe rere ẹ ṣe dáadáa sí ọlọ́run ọba àbí ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn ẹ ọlọ́run kẹ́ ọ ìwọ náà ṣe dáadáa sí àwọn èèyàn látara àkẹ́tọ̀ ọlọ́run kẹ́ ọ wàhásín ẹ ṣe dáadáa sí àwọn ìyàwó yín wàhásín ẹ ṣe dáadáa sí àwọn ọkọ yín obìnrin míì yóò bá ọkọ jìyà yóò bá jìyà yóò bá jìyà tọ́nà bá wá ṣí yóò wá lọ gbé obìnrin míì sínú ilé yóò wá lé èyí tí wọ́n jọ jìyà yóò lé síta yóò ní kò fi tìhun mọ́ rárá ó jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run wàá sí obìnrin tó bá ràn wá lọ́wọ́ tá a bá ga tán ká má gbàgbé ẹ̀ ọkọ tó bá ràn wá lọ́wọ́ tá a fi débi tá a bá dé ká má gbàgbé ẹ̀ torí pé kò síbẹ̀ ṣe fẹ́ yọ ọ̀rọ̀ rẹ̀ kó nùgbésí ayé yín tí ẹ̀yin náà ó rí i pé tẹ́ bá yọ ẹ̀ jẹ́ nǹkan kan mọ́ ìwọ bàbá ṣe rárá sí àwọn ọmọ rẹ ìwọ ẹ̀gbọ́n ṣe rárá sábúrò rẹ Ìwọ bàbá ṣe dára sí àwọn ọbàkan rẹ. Ìwọ àǹtí ṣe dára sí àwọn àbúrò rẹ. Ìwọ ọ̀rẹ́ ṣe dára sí àwọn ọ̀rẹ́ rẹ. Ìwọ ọ̀gá ilé iṣẹ́ ṣe dára sí àwọn ọmọṣẹ́ rẹ. Ìwọ gọ́fìnà ìlú ṣe dára sí àwọn ará ìlú yín. Ìwọ president orílẹ̀-èdè ṣe dára sí orílẹ̀ rẹ. Ìwọ tó ìyá ọlọ́jà ṣe sí àwọn ìyá ọlọ́jà. Ìwọ ọmọ kéwú sí àwọn ọmọ kéwú rẹ ìwọ ọmọ kéwú ṣe dára sí àwọn àáfàá rẹ wọ́n rí àwọn àáfàá rẹ fín tó bá rí wọn fín wọ́n náà jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run òun ní wò nítorí pé ó kéwú ìwọ tí ó ọmọ ìkọ́ṣẹ́ má yájú sí ọ̀gá rẹ ṣe dára sí ọ̀gá rẹ kò sì mọ appreciate ẹni tó bá kọ ní nǹkan ẹni tó ràn wá lọ́wọ́ ká ṣe dáadáa sí wọn ká má gbàgbé ìyá wa àti bàbá wa àwọn méjèèjì wọ́n ṣe pàtàkì jùnú gbésí ayé wa kódà bí wọ́n bá ti kú dáadáa ń kọ̀ntínúù láti máa fi àdúrà ránṣẹ́ sí wọn. nínú ọdún 2020 tá a wà yìí ronú láti mú rere kan tó fẹ́ ṣe àbí mẹ́ta àbí mẹ́rin kọ́kọ́ sílẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ẹ̀ bó ṣe fẹ́ ṣe é. o fẹ́ kọ́lé ni ṣe dáadáa síra rẹ ọ wà kò ṣe dáadáa síra rẹ kọ́lé tí wọn náà máa gbé kó o ní mọ́tò kò sí nǹkan tó burú ń bẹ̀ kó ní àwọn aṣọ kò sí tó burú ń bẹ̀ kó ní àwọn góòlù kò sí kan tó burú ń bẹ̀ jẹun tó dáa sí ara rẹ mọ́ sahun sí ara rẹ mọ́ sahun sí ara rẹ nípa aṣọ mọ́ sahun sí ara rẹ nípa oúnjẹ mọ́ ṣe ahun sí ara rẹ nípa àwọn ẹ̀ṣọ́ ọlọ́run ò kí àwọn ọmọ ènìyàn ká máa rùn pa ọlọ́run ò kí àwọn ọmọ ènìyàn ká máa rin ìrìn dọ̀tí ló fi sọ pé asin. Ah, ẹ ṣe dáadáa sí rárá yín ẹ ṣe dáadáa sáwọn ènìyàn ẹ wá ṣe dáadáa sí ọlọ́run látara àwọn ènìyàn ọlọ́run kò ọ wà ń sánmà ẹ lè fojú rí ọlọ́run ò ní góòlù tó fẹ́ lò èèyàn tó ní góòlù tó nídìí góòlù lẹ́gbẹ̀ẹ́ rẹ ni kò fún ní góòlù ọlọ́run ò nídìí owó rẹ kò sí tó fẹ́ fowó ṣe kí ló fẹ́ rà ṣùgbọ́n ó fún ọ lówó ọ wá fẹ́ kó fún àwọn ènìyàn tó nídìí owó tó bá wá ṣe é ó ti ṣe dáadáa sọ́lọ́run ọba nìyẹn nígbà tó bá dùn wọ́n nínú tí wọ́n ṣàdúrà àdúrà yẹn dọ́dọ̀ ọlọ́run inú ọlọ́run wàá dùn pé ha mo fún lágbájá ní nǹkan ó dẹ̀ ti fi ran àwọn èèyàn mi lọ́wọ́ òun ni túmọ̀ àyà yìí tọ́lọ́ fi ń sọ pé wàhásín kírísítẹ́nì kó ṣe dáadáa sí mùsùlùmí wàá sí kí mùsùlùmí ò ṣe dáadáa sí kírísítẹ́nì wàá sí tí kírísítẹ́nì bá gbóúnjẹ fún ọ mùsùlùmí mọ́ dànù jẹ́ wàá sí kí kírísítẹ́nì náà tó bá gbóúnjẹ fún mùsùlùmí kó jẹ tí mùsùlùmí náà bá ń ṣe ọdún kó gbóúnjẹ fáwọn kírísítẹ́nì kí wọ́n jẹ kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ fi ìfẹ́ ẹ fi hàn ra yín wàá sí ẹ ṣe dáadáa sí ọlọ́run ọba látara àwọn ènìyàn kàmá àṣánà lọ wù ilẹ̀ ìka gẹ́gẹ́ bọ́lá ọba náà ṣe ṣe dáadáa sí ẹ. ó wá ní wọ́lá tẹ́bùgìlì fàṣà dàfẹ̀lẹ̀ àrídì ẹ má ṣe hùwà bàjẹ́ lórí ilẹ̀ ẹ má ṣe corrupt lórí ilẹ̀ ìwọ gọ́vnà má kọ̀rọ̀ má jí owó ìlú ìwọ president má jí owó ìlú ìwọ chairman local government má owó local government yín lọ lé ìwọ minister má owó local government ìwọ senator má owó eh, constituency rẹ tí wọ́n dìbò fún tó fi wọlé ìwọ tó jẹ́ house of rep member owó tí wọ́n tí wọ́n fún ọ pé kọ́ ọ lọ ná sí constituency yín mọ́ kó lọ lé ìwọ tó jẹ́ eh, state house of assembly member tí ẹ jẹ́ ọ̀nàrẹ́bù gbogbo nǹkan tí wọ́n ní kẹ́ ẹ ṣe sí àwọn àdúgbò tí wọ́n dìbò yàn yín tó bá ń kó lọ tó fún àwọn ẹni àwọn ẹni ní ẹ̀tọ́ wọn látara owó ìlú wàláì àwọn ọmọ rẹ wọ́n jìyà wọ́n jẹ ìyà níbẹ̀ bí wọ́n bá jìyà nísìn lójú tiẹ̀ wọ́n padà jẹ ìyà àwọn ọmọ ọmọ rẹ wọ́n jẹ ń bẹ̀ torí pé owó gbogbo ìlú ni ìwọ nìkan náà ló palẹ̀ mọ́ pátá ọlọ́run ní wọlá tẹ́bùgìlì fasáàdà àfẹlẹ̀ àrídì ẹ má ṣe corrupt ní ìlú tẹ́ ẹ bá wà ẹ má ṣe má bà orúkọ ilé rẹ jẹ́ má bà orúkọ ìdílé bàbá rẹ jẹ́ nílùú tẹ́ ẹ bá wà ẹ tẹ́ ẹ wà nílùú òyìnbó ẹ má bà orúkọ ìdílé yín jẹ́ ẹ dẹ̀ má bà orúkọ ẹ̀sìn tẹ́ ẹ ṣe jẹ́ torí bẹ́ẹ̀ bá ń ba orúkọ ìlú yín jẹ́ wọ́n mọ̀ dárúkọ rẹ mọ́ ìlú kan pé o ṣe aburú báyìí ó jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run torí pé o ti kó stain bá ìlú tó o ti wá àbí state tó ti wá àbọ̀mọ̀ àdúgbò tó àdúgbò tó wà ó wá ń ṣe ìbàjẹ́ wọ́n máa sọ pé ọmọ àdúgbò báyìí ni ọmọ country báyìí ni bàbá báyìí ló bí gbogbo àwọn tí wọ́n ń pè mọ́ ẹ látara burú tó o ṣe nì ọ jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ló sọ yìí pé ká má ṣe ìbá ẹ má ṣe corrupt lórí ilẹ̀ wọlá tẹbugílì fàṣàdàfẹlẹ àrídì ibi tí wọ́n bá ti jọ pé nǹkan aburú ni wọ́n ń ṣe níbẹ̀ ìwọ fẹ́ kí wọ́n máa dárúkọ rẹ mọ́ wọn pé ọyá ẹ lọ dàbí kan rú ọyá ẹ wá gba ìbọn ẹ máa pa àwọn èèyàn lọ ibẹ̀ ni wọ́n wà aburú ni wọ́n ń fi ṣe fàárí pé bẹ́ẹ̀ ló ti ní láárí ṣé o yìí pé àwọn tí wọ́n bá ń pọ́n ọ lé ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ lẹ́yìn rẹ ipò jẹ́ ọmọ ta ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ lẹ́yìn rẹ pọ̀ jẹ́ jàǹdùkú torí pé àwọn òbí wọn ò lè fi ọlá ẹnìkan tó jẹ́ jàǹdùkú kó máa fi tọrọ kò sí ilé kan kò sí ìyá kan àbí bàbá kan tí wọ́n sọ pé ọlọ́run jò bí jàǹdùkú lọ́mọ ọlọ́run ò fẹ́ kí àwọn ọmọ ènìyàn ká máa jẹ́ jàǹdùkú òun ni túmọ̀ wọ̀lá tẹ́bugilífà sá dáfẹ̀lẹ̀ árídì ẹ̀yin èèyàn ẹ jìnnà ẹ má ṣe wá nǹkan tó jẹ́ nǹkan bàjẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n máa dárúkọ yín sí i inna Allaha la yuhibbul mufusidi dájúdájú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí àwọn corrupt government inna Allaha la yuhibbul mufusidi ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ìwọ tó ń da ọjà rú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ìwọ tó ń da mọ́ṣáláṣí rú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí ìwọ tó ń da chọ́ọ̀chì rú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tó ń dà lúrú nínú àwọn tí wọ́n láwọn wà nínú ìjọba tí wọ́n ń dà lúrú ọlọ́run sọ yìí pé wọ́n jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run eléyìí wà nínú Quran twenty eight verse seventy seven for those people who doesn't understand what we have said so far uh, this verse. Uh, is in the uh, Quran 28 verse seventy-seven. Uh, also, sọ fún wa but seek with uh, that wealth that is whatever the, the, the wealth you have <clears throat> which Allah has bestowed on you uh, uh, the also sọ uh, make sure you uh, you utilize whatever you have so for the benefit uh, of mankind so ó ní nítorí pé o lè fi wealth yẹn you can use that wealth so to buy the home of the uh, hereafter so and forget not your portion so of legal enjoyment so forget not your portion of legal enjoyment so in the world and do not um, <clears throat> and do not involve in eh, eh, eh, in crime. So do not involve yourself in any crime. So uh, and uh, seek not uh, mis- mischief. So in the land. So that is corruption. So indeed, so Almighty God uh, does not like those who commit uh, great crimes. So corrupt leaders, so corrupt pastors, so corrupt imams, so corrupt um, uh, governments, so corrupt herbalists. So Ọlọ́run fẹ́ kí uh, a corrupt so Ọlọ́run fẹ́ kí a jìnnà sí gbogbo tí ń jẹ́ uh, corruption. So àfáà kan òun náà tún wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní. Oni... ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ó ní ìdáhàbátì ríyáhùkà fagitẹnimuha fa inna likulli asibatin sukunu. فإن لكل آسفة سكون فإن لكل آسفة سكوت فإن لكل آسفة سكوت فلا تغفل عن الإحسان فيها فما تدري السكون متى يكون فما تدري السكون متى يكون وإن درت نياقك فاحتلبها فما تدري الفصيل لما يكون فما تدري لفصيل لمن يكون أفاني إذا هبت رياحك فاغتنمها ìgbàkígbà tí àwọn atẹ́gùn ọ̀là rẹ nígbà tó bá fẹ́ ìgbà tí àwọn atẹ́gùn ọ̀là rẹ nígbà tó bá fẹ́ fagitẹ̀nimuwa yẹri pé ìgbàkigbà tí opportunity kan bá yọjú ní ọdún 2020 tá a wà yìí ẹni opportunity tó bá yọjú tètè gbá a mú mọ̀jọ́ bọ́ bó ṣe jẹ́ kí àwọn opportunity tó ní tó bọ́ mọ́ lọ́wọ́ ní ìyá 2019 tá a lò kọjá mọ̀jọ́ rí bẹ́ẹ̀ ní ọdún tá a wà yìí ìdáhàbá ti ríyáhùn ka fagitẹ ni mo wá ríhù ní jẹ́ atẹ́gùn tó singula plural rẹ̀ á máa jẹ́ ríyáhù àwọn atẹ́gùn àwọn atẹ́gùn tí ń fẹ́ nígbà ìdáhábá tígbà tó bá ti fẹ́ fagitẹ ni mo wá any opportunity tó bá ti wá grab it má jẹ́ kó bọ́ láéláé fa iná lè kú lé àsìfà tí ìsùnkú tù o torí pé gbogbo atẹ́gùn tí ń fẹ́ ló nígbà tí atẹ́gùn fífẹ́ ní tí ó lọlẹ̀ tí ò ní fẹ́ mọ́ ìwọ tó lálàáfíà lọ́wọ́lọ́wọ́ báyìí lo àlàáfíà rẹ kó o fi ṣeré lo ọ̀dọ́ rẹ kó o fi ṣiṣẹ́ kó wá jẹ́ ní ọjọ́ alẹ́ rẹ nígbà tí ewu bá dé ìwọ tó ní lo làákàyè rẹ kó o fi ṣeré lo owó rẹ owó tó o rí nísìn máa fi kọ́lé máa fi ra àwọn property tó bá tiẹ̀ tó bá tiẹ̀ kú àwọn tí wọ́n bá jogún rẹ̀ wọ́n máa ṣàdúrà fún ọ ni ìwọ tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn tó yẹ sí pé opportunity ni ó wà lọ́wọ́ rẹ àwọn àǹfààní tó bá lè jẹ lọ́dọ̀ wọn tètè ya jàǹfààní yẹn torí pé ọ̀mọ̀gbà tí o ò ní ní opportunity yẹn mọ́ áìdà kí wọ́n kú àbí kó o lùsì connection lábàbí ń sọ yí pé fa iná lè kó lè á sífàtì ìsùkútù fa iná lè kú lè o sì lè sọ pé fa iná lè kú lè á sífàtì ìsùkúnù torí pé ọmọgbà tí atẹ́gùn ọ̀la ti ń fẹ́ nì ìgbà tí ó lọlẹ̀ tí ò ní fẹ́ mọ́ wani fọlátẹ́gì falẹ̀ anílé ẹ̀ẹ́sà ní fíhà nígbà tó ní opportunity láti ṣe rere ìwọ tó wà nípò gọ́fúnà ẹ kò ṣẹlá sílùú rẹ ọdún mẹ́jọ wá kọjá ó ṣẹ̀ṣẹ̀ wá ń ronú pé àwọn dáadáa tó yẹ kó ṣe ò rí nǹkan kan ṣe tí àsìkò fi bọ́ mọ́ ọ lọ́wọ́ ìwọ tó jẹ́ present ìlú ó yẹ kó ṣe dáadáa sí àwọn àwọn ìran rẹ ó yẹ kó ṣe dáa sí àwọn ọ̀ràn míì ó yẹ kó o lọ opportunity yẹn láti pé kó o ṣe àwọn nǹkan kan tó dáa tó dáa sínú ìlú ṣùgbọ́n o ò ṣe é àfa wa ń sọ fún ọ nísìn two thousand and twenty opportunity tó o ní lọ́wọ́lọ́wọ́ yìí lọ review àwọn nǹkan tí opportunity yẹn ti bọ́ fún tí wọ́n lè rírú ẹ̀ mọ́ ọ wá wà lọ́wọ́ títí ẹ mọ́ mọ́ ya òpònú mọ̀yà afọ́núfọ́ra afọ́núfọ́fun mọ̀yà òpònú láti pé kó kó lo opportunity nì kó lò ó dáadáa fọlá tẹ́gì falẹ̀ anílé ẹ̀sà nífìhà torí kí ló já sọ bẹ́ẹ̀ ni pé fọmọ́tẹ̀dì rí sukùnù mọ́tà yẹ̀kùnú o fọmọtẹdìrí ìsùnkùnà mọta àyẹkùnú ọmọgbà tí opportunity yẹn tí ọbọ mọ ọ lọ́wọ́ tí ò ní tẹ ọ lọ́wọ́ mọ́ láéláé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé kan bẹ tọlọ ní kí wọn ní ìmọ̀ ìmọ̀ yẹn wọ́n fi ṣe aburú fáwọn èèyàn Ọlọ́run á ìmọ̀ kúrò nínú ilé wọn ìdílé míì wọ́n ní owó wọ̀pọ̀ wọn ò ní fowó yẹn ṣeré ọlọ́run wa gba owó kù nílé wọn yóò gbé lọ síbòmíì àwọn ìdílé míì wọn ò ní làákàyè dáadáa tí wọn bá lo làákàyè wọn dáadáa ọlọ́run ó gbà kú ò á lọ gbé e fún àwọn ẹlòmíì àwọn ẹlòmíì ń bẹ tó yà sí pé wọ́n ní opportunity látara àwọn ẹ̀bùn tọ́lọ̀ ń fún wọn wọ́n sì wéèsì gbogbo àwọn ẹ̀bùn wọn títí tí wọ́n fi jáde kú láyé ọlọ́run ọba kò fẹ́ ká wèsì àwọn nǹkan tá a bá ní torí pé fọmọ́tẹ̀dì rí sukùnù mọ̀tá ayẹ̀kùnù torí pé wọ́n mẹ́ni ọmọgbà tí gbogbo ẹ̀ tí ó lọ lẹ̀sìn tí ò ní dìde mọ́ láéláé ọ̀wá ni wà ń dàrá tí níyàkùkà fàtẹ̀lẹ́bùhà fọmọ́tẹ̀dì rí lè fọ́ sí ìlú lè máa yẹkùnù o. Formatediri lefasilulima yakunu nǹkan tí ń jẹ́ nìyáàkù òun náà ni abo ràkúnmí ọmọ tó bá wá bí òun náà ń pè ní fọ̀síìlù ó wà ní ìgbà tí ràkúnmí nígbà tí ọyàn rẹ̀ tó bá wá ṣe kàndùkàndù ìyẹn ni pé tí Eh, tí wàrà ó kún bẹ́ẹ̀ eh, àbí mílìkì ìgbà tí mílìkì bá kún ibi ọyàn rànkúnmí ó ní fàtẹ̀ líbúwá ìwọ tí rànkúnmí ń bẹ lọ́dọ̀ rẹ ní kó yá tètè yá fún wàrà rẹ̀ tètè yá fún mílìkì rẹ̀ mu nítorí pé fọmọtẹdìrìlẹ fọsílù lè máa yẹkùnú ó ṣeé ṣe kó sí pé kí alifọsílù ọmọ ọmọ tíra ń kún mi bí ọmọ títa lẹni tí ó jẹ́ torí pé ó lè mọ jẹ́ tiẹ̀ mọ́ so àfi kọ́ ọ lo làákàyè rẹ dáadáa fọmọ tádìrí lè fọsílù lè mọ yẹkùnú àìmọye àwọn tá a jọ lọ two thousand and nineteen tí wọ́n ti kú kì í ṣe pé wọ́n gọ̀ kì í ṣe pé báyà wọn ò mọ̀ ṣe kì í ṣe pé bóyá ìwọ onílàákàyè ọgbọ́n dáadáa lọ́lọ́run ṣe ṣẹ́ ẹ̀mí rẹ kù títí di ya two thousand and twenty tá a wà yìí àwọn tí wọn ò bá wa bá wa ṣe tí wọ́n ti jáde láyé ní àìmọye èèyàn ló ti kú ní two thousand and nineteen àìmọye àwọn èèyàn náà ti ya wèrè ní two thousand and nineteen àìmọye àwọn èèyàn ni wọ́n ti lù ní jìbìtì ní two thousand and nineteen àìmọye àwọn ènìyàn náà wà ní orí àárẹ̀ títí dìsìn àìmọye àwọn èèyàn náà ni wọ́n ti bá ásídẹ́ǹtì lọ ìyàwó òkú ọmọ òkú gbogbo àwọn fámìlì ìdílé kan wọn á jóná mọ́lé ọlọ́run ò ní kí wọ́n jóná mọ́lé àìmọye àwọn èèyàn náà ti ṣe àfẹ́kù gbogbo àwọn nǹkan tí wọ́n ní ní ọdún 2019 tá a lò kọjá yìí wọ́n wá ọlọ́run wá ní kí wọ́n mọ bẹ́ẹ̀ January first sojú rẹ báyìí àfàsìkò abẹ lọ́hún yóò jẹ́ kí gbogbo àwọn oṣù yìí náà títí December yóò jẹ́ kó sojú gbogbo wa ìta wa ń béèrè lọ́wọ́ rẹ ìta ń sọ fún ọ ni wípé báwo ló ṣe fẹ́ lò ó báwo ló ṣe fẹ́ lo January rẹ tó lò dáadáa báwo ló ṣe fẹ́ lo February báwo ló ṣe fẹ́ lo March báwo ló ṣe fẹ́ lo April báwo ló ṣe lo ọmọ rẹ báwo ló ṣe lo ojú rẹ báwo ló ṣe lo july rẹ báwo ló ṣe lo august rẹ báwo ló ṣe fẹ́ lo september rẹ tí october náà wà níláárí tí november yóò wá da ju january lọ títí di october tí december ó wá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí december two thousand and twenty bá wá dé tọmọ wá bira rẹ pé ní ọdún yìí ó ti kọ́lé mẹ́ta fún lágbájá ó ti ra mọ́tò báyìí fún lágbájá ó ti ṣe nǹkan báyìí fún tàmẹ̀dò tí iṣẹ́ ẹ̀ ṣe pé ọmọ fi sọ fáwọn èèyàn kéṣe pé ọwọ́ àsọ̀rẹ́ kan máa sọ fáwọn èèyàn káàkiri no inú ẹni yẹn lè mọ́ dùn pé ó ń sọ oore tó ṣe oore tó ṣe ó fi ó fi ṣe ní bàṣírí nítorí ó ṣe fún ọlọ́run ni sòkè kó máa tú àṣírí àwọn tó ṣoore fún. سوف ما تدري الفصيل لما يكون so torí pé ọmọ tani tí ọmọ rànkúmí nìyọ jẹ́ ká má jẹ́ kí opportunity tí ó bá tẹ̀ wá lọ́wọ́ ká má jẹ́ kí ó bọ́ mọ́ wa lọ́wọ́ tòtọ́rọ́ lọ́wọ́ bá ọ̀dà ọmọ ènìyàn ọ̀dẹ̀ fẹ́ ká ṣoríire. So, gbogbo àwa tí nǹkan le fún táwa ń lérò pé ṣé yóò dáa báyìí yóò dáa kó fọkàn balẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé àìmọye àwọn tí wọn ò lówó two thousand and eighteen tí wọ́n lówó two thousand and nineteen àìmọye àwọn tí wọn ò kọ́lé two tí wọ́n kọ́lé two àìmọye àwọn tí wọn ò ṣoríire ní two tí wọ́n ti ṣoríire ní two tí wọn ò bá wá ṣoríire tí wọ́n bá rí ilé kọ́ tó rí mọ́tò ra ní two thousand and nineteen gbà pé two thousand and twenty tá a wà yìí ó ṣoríire torí pé wàkàmúyù sí rí àtàmìǹbàdì ń sí rí fàfàràjà láò àtàlẹ́kọ̀lẹ́ bí وكم همي تساو به مساء وكم همي تساو به صباحا وتعقب المسرة بالعشي mélòó mélòó ìbànújẹ́ tó ti bá àwọn ẹ̀dá ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ sóṣe pípa tilẹ̀ mọ́ làárọ̀ ni ọlọ́run ṣí ọ̀nà ló lé ìbànújẹ́ wọn lọ wọ̀tákùbù ulẹ̀ mọ́sáràtù bílẹ̀ àṣeyìn ẹni tí ò rí oúnjẹ àárọ̀ jẹ wọ́n bá wá fi pé lágbájá ọmọ ti jọba ìwọ làwọn aráàlú mú nírọ̀lẹ́ yọba dọba ẹni tí ò rí nǹkan kan jẹ lọ́wọ́ ọ̀sán tó bá dọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n bá pè fún bísíǹsì ńlá kan wọ́n tún fún lówó tí ó fi ṣe ọ̀nà ọba ṣí ọ̀rọ̀ ń fún ọlọ́run ọba láti ṣe wọ̀ká múyù sí rí mélòó mélòó bàbá tí ò rówó tí ó fi tọ́yàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tọ́lọ́run ti ṣí ọ̀nà fún ní ọdún 2019 títẹ̀ náà rí bẹ́ẹ̀ ní 2020 wàkàmú yìí sì rí àtàmìbàdì ń sí rí mélòó mélòó ìrọ̀rùn tó ti dé lẹ́yìn ìnira fàfàràjà láò àtàlẹ́kọ̀lì bí ìṣẹ̀yí tí ó wá lé ó wá mú ìdùnnú wá ó wá lé ọkàn tó ti dípẹ̀tà fún ìbànújẹ́ ó wá lé lọ so ọ̀rọ̀ fún ọlọ́run ní láti ṣe so eléyìí ni ọ̀rọ̀ ìgbìyànjú tí a ní fún wa ní èní èyí tí ó wá kù òun náà ni àdúà tí a máa ń ṣe fúnra wa. Eh, a ṣe àwọn àdúrà kan ní ah, last month two thousand and nineteen pé ká dàníyàn ká di ọdún two thousand and twenty àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run gbà á so àdúrà tí a ṣe fún Ṣòwòrẹ́ òun náà gbà àti tàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ so àwa náà tí à ń wò wá báyìí ọdún two thousand and nineteen ó ti lọ báyìí two thousand and twenty January first la wà yìí sọ fún ọlọ́run pé ìwọ tó bẹ̀rẹ̀ two thousand and twenty yìí ìwọ náà ni kó rí ẹ̀yìn two ní December thirty lágbára ọlọ́run gbogbo àwọn tó bá lò ní rẹ́yìn rẹ̀ àwọn ni òun ní òun ní ni òun ní sojú wọn tó rọ̀ ọ̀sẹ̀ wọn òòrùn wọn kí a máa bá ọlọ́run sọ̀rọ̀ ká máa dàníyàn jẹ́jẹ́ àwọn nǹkan tó bá jẹ́ ẹ̀dùn ọkàn fún wa lórí ọmọ, lórí ìyàwó, lórí ọkọ, lórí iṣẹ́, lórí gbogbo nǹkan tí àwọn ẹ̀dá tí à ń wá ní ayé. Torí pé kò sí tó lágbára ju àdúrà lọ. Àdúrà nìkan ló lè kápa gbogbo nǹkan. So a ṣe kún fàyà kún mẹ́jẹ̀ẹ̀jọ sínú, Quran torí pé a sọ fún wa pé Quran kì í ṣe pé ó wà fún kí èèyàn máa fi kírun àbí kí fi ṣe wàásí. No nìkan àwọn agbára wà ń bẹ bí àwọn agbára ṣe wà nínú bíbélì náà àwọn sáàmù wà ń so nǹkan tí ń jẹ́ engine tí ń jẹ́ kí Quran ó ṣiṣẹ́ tí wọ́n bá fi bẹ Ọlọ́run fún àwọn èèyàn òun náà ni kún fàyà kún mẹ́jẹ̀ẹ̀jọ tó wà ń bẹ ìtumọ̀ kún fàyà kún ni wíbẹ̀ jẹ́bẹ̀ so Ọlọ́run ọba tó bá ti ro nǹkan yọkàn ní kí nǹkan ṣẹ ni kì í ṣe pé èèyàn kan ṣẹ̀ṣẹ̀ máa lọ wá nǹkan kó jọ kí nǹkan tó ṣe so níbi àṣẹ ọlọ́run so àṣẹ ọlọ́run náà tí wọ́n wà nù kún fàyàkùn mẹ́jẹ̀jọ yìí so ká fi tọrọ nǹkan tí a bá fẹ́ ní ọdún two thousand and twenty ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Alhaji Awal ẹ máa bẹ́mi náà dàníyàn nǹkan tèmi náà bá fẹ́ torí kò sẹ́ni tí kò nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo wa ni a nídìí nǹkan kódà kò di president ìlú so o sì nídìí nǹkan kò sí nǹkan tó lè jẹ́ láyé tó nídìí nǹkan so wàhálà nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run So kí Ọlọ́run kí ó fi àṣẹ sí bẹ́ẹ̀. Mọ́ sọ pé èèyàn kan kó dá lẹ́sẹ̀, èèyàn kan kó jóná mọ́lé bóyá ó ti ṣe aburú fún ẹ. So nǹkan tó kàn máa máa ṣe ni pé gbogbo ẹni tó bá jẹ́ ọ̀tá rẹ, tí ó fẹ́ràn rẹ, tí ń fẹsẹ̀ tẹ̀lé ọ, tí ó fọkàn tẹ̀lé ọ nínú ẹbí ni, ìdílé ìyá, ìdílé bàbá ni o, gbogbo ẹnikóhun kó jẹ́ tí bá ń ra burú sí ẹ tí bá ti ń rò kó máa jẹ́ tiẹ̀ that's the best prayer so ẹni tí bá wà ń ra tí bá ń ro rere sí ẹ kí rere yẹn náà máa jẹ́ tiẹ̀ so so lẹ́dẹ̀ẹ́ wàá wá máa sọ àwọn nǹkan tí wọn náà fẹ́ fúnra rẹ̀ pé mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí so lágbára ọlọ́run so ọlọ́run yóò ṣe é ọlọ́run yóò ṣe é.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 قالت ربي أني يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون هو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول له كن فيكون ما كان الله أن يتخذ من ولدين سبحانه إذا قضى أمرا فإنما fa له كن فيكون إنما أمره إذا أراد شيئا ìgbàkigbà tí ọlọ́run bá ti gbèrò nínú àṣẹ rẹ̀ bó bá ti fẹ́ kí nǹkan máa ṣe Áyẹ̀kú làlà ó kún fàyẹ̀kún. Yóò kàn sọ fún nǹkan yẹn ni pé kó máa rí bẹ́ẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Wàhúwa lẹ́dí yuhyi wa yumitu. Ọlọ́run lọba tí ń pa ni, òun lọba tí ń ye ni. Ọlọ́run ò ní pa wá ní ọdún 2020 ta wà yìí. Gbogbo àwa tá gbádùn tí a lálàáfíà, Ọlọ́run yóò yè wá, yóò fún wa ní àlàáfíà. Ẹni tí ò lówó. Ọkọ lálàáfíà ni Ọlọ́run ó fún lówó, ẹni tí ò rí lé kọ́. Ọkọ lálàáfíà ni yóò rí lé kọ́ ẹni tí ó fẹ́ ra mọ́tò. Ẹ ríra mọ́tò tí ó pa yín. Ìwọ tó fẹ́ bí ọmọ ò ní bí ọmọ tí ó pa ọ́. Ìwọ tó fẹ́ fẹ́ ní fẹ́ tí ó rán lọ sí ọ̀run alákejì. Ìwọ tó fẹ́ lọ́kọ ò ní fẹ́ ọkọ tí ó fi ọ ṣògùn owó. ò ní fẹ́ ọkọ tí ó máa ń mugbó, tí ó máa ń ìmukúmu tí ọmọ wa lù ọ́ bíi tọ́yì tó bá wọlé lálẹ́. Ọlọ́run ọba kó yé ọ̀rọ̀ wa, gbogbo àwa tá ń wá ọmọ Ọlọ́run fún wa lọ́mọ àbíyè. Ọlọ́run ọba yóò yọ́nú sí wa ní ọdún 2020 tá a wà yìí. Wáyídà kọ̀dọ̀ amúra fa iná máa yẹ kó lò là ó kó ń fà yẹ kan. bá ti gbèrò nǹkan pé kó bẹ́ẹ̀, lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni yóò rí bẹ́ẹ̀. Tí Ọlọ́run bá ti ń fẹ́ nǹkan kan, tí Ọlọ́run bá ti gbèrò nǹkan pé kó rí bẹ́ẹ̀, yóò sọ fún nǹkan yẹn ni kó rí bẹ́ẹ̀, yóò sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí pé àṣẹ Ọlọ́run ọba ó lágbára gidigidi lórí ẹ̀dá alààyè. وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون sọlẹ́yìn ni àwọn kún fàyẹ̀kún mẹ́jẹ̀ẹ̀jọ tó wà nínú alukurani rọ̀bánà abúlànà mini azuwájínà wàdúrì yàtínà kúrọ́tà àyùní wàjálínà lẹ́lẹ́ mọ́tàkì nà ìmáàmá. Èyí tó wá kù nísìnyí, òun náà ni, òun náà ni àdúrà ti Yorùbá. Èyí tí a kọ ní èdè Yorùbá ta máa ń fi ṣàdúrà fún gbogbo wa. Òun náà ni òkú fẹ́, ta fẹ́ kà yìí. Ya fa'ati ali khairi. Unsurina bi maqsodina. Fa inna maqsodana fi hubina Allahu. Ìwọ Olúwa, ṣèbí ìwọ ló dá wa sáyé. Gbogbo ọ̀rọ̀ wa á dọ̀wọ́ ọba ìlàhí. Kò sí ẹnìkan àfi ìrẹ Olúwa. Àfi ọ̀rọ̀ wa léwọ́ Olúwa wà lọ́wọ́ o a fi ọ̀rọ̀ wa lè wọ Olúwa wa lọ́wọ́. Ẹlẹ́ṣẹ̀ ni wá forí jìn wá Olúwa. Ẹlẹ́ṣẹ̀ ni wá forí jìn wá Olúwa o. Kò síjú àánú wò wá ọba ìlàhí ṣé wàá lò lo owó owó tí ò ní pa wá ní ọdún 2020 tá a wà yìí gbogbo tẹ̀dá bá ní láyé tí ọ̀bá sówó ń bẹ̀ ọlọ́run ò ṣe oore kankan fún ní ayé tá a wà lónìí ṣé wàá lò lo owó <clears throat> ṣé wàá lẹ̀ ní tàyé ń fẹ́ o owó tó mọ́ owó tó clean owó tí ò ní mú ẹ̀mí wa lọ owó tó tó jẹ́ owó àlàálí òun ni Ọlọ́run ọba yóò ṣe fún kó wá. Ṣé wá ló lówó ṣe wá lẹ́ni ìtàyé ń fẹ́ o. Àláfíà tó pọ̀ látọ̀dọ̀ ọba ìlàyé o. Àláfíà tó pọ̀ látọ̀dọ̀ ọba ìlàyé. Fún wa láyà alálùbáríkà ìlàyé o àwa tá à ń fẹ́yàwó tá a fẹ́ fẹ́yàwó abo ti nìkan tẹ́lẹ̀ ọ fẹ́ fẹ́ kan sí i nínú ọdún 2020 tá a wà yìí ìyàwó alárùbáríkà tí ó tí ó jẹ́ ìyàwó oore ọlọ́run ọba yóò ṣe fún kó wá fún wàhálà ẹ̀yà alálùbáríkà ìlàyò fún wa lọ́kọ oríire ọba ìlàyé o àwa obìnrin tá à ń wá ọkọ ọlọ́run ò ní jẹ́ ẹ̀sìn nọ́mbà mú ọlọ́run ò ní ọkọ ọlọ́kọ ẹ̀ nígbègùn eléegun níyà two thousand and twenty tá a wà yìí fún wa lọ́kọ oríire ọba ìlàyé tóbìnrin ọba sí ọkọ fẹ́ gbogbo nǹkan rẹ̀ ó kàn máa lọ déédéé ni bẹ́ẹ̀ ni tí ọkùnrin náà bá sí ìyàwó fẹ́ fún wa lọ́kọ òrìrè ọba ìlàyé fún wa lọ́mọ abíyè ọba ìlàyé àwa tá à ń wá ọmọ ọlọ́run fún wa ní ọmọ tí ò ní pa wá àwa tá à ń wá ọmọ ọlọ́run fún wa ní ọmọ tí ó sọ orúkọ wa tí ó sọ orúkọ lé wa di gíga tí èso ọmọ tí ó bọ orúkọ lé wa jẹ́ fún wa lọ́mọ abíyẹ ọba ìlàyé o kọ mọ́ gba èyí tó fún wa ọba ìlàyé tẹ́ bá ti dà níyàn tẹ́ sá máa sàmí fi wá borí ọ̀tá ìdílé ìyá wa fi wá borí ọ̀tá ìdílé bàbá wa ibi tọ́ta tí mò ń bẹ̀rẹ̀ á ti sọ fún wa pé tọ́mọ èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ga àbí táwọn ọ̀tá ó ti bẹ̀rẹ̀ òun náà ni ìdílé bàbá àti ìdílé ìyá rẹ kó tó wá kan àwọn ọ̀rẹ́ kó tó wá kan àwọn ará àdúgbò tí ọ̀tánulé nígbà tí ó bá gbàbọ̀dé ó ṣòro fún àwọn aráàta láti wá gbàbọ̀dé ṣùgbọ́n nígbà tí ọ̀tánulé bá ti gbàbọ̀dé eh, kò sí security mọ́ náà ṣe sọ pé àlejò kò lè mọ ibi tí wọ́n sin sàárè afọ́jú sí làjẹ́ pé àwọn ará ìlú àbáwọn ará ilé ni wọ́n fi wá ibi ẹ̀ta àṣírí ẹ̀ka báyìí òun ni ó sọ fún wọn. fi wá borí ọ̀tá ìdílé bàbá wa àmì fi wá borí ọ̀tá ìdílé ìyá wa fi wá borí ọ̀tá nínú ọ̀rẹ́ wa àwọn ọ̀rẹ́ tí ń tẹ̀lé yín ọ̀rẹ́ tí ń fẹsẹ̀ tẹ̀lé ọ tí ò fọkàn tẹ̀lé ọ tí ń bínú rẹ ọ̀ra lé inú rẹ̀ bàjẹ́ ọ̀ra mọ́tò inú rẹ̀ bàjẹ́ ọkọ lé inú rẹ̀ bàjẹ́ wọ́n fọ ní promotion bí iṣẹ́ kò wá kí ọ gbogbo nǹkan rẹ lọ déédéé ó yẹ kó mọ̀ pé ìyẹn kì í ṣe ọ̀rẹ́ gidi kó yá jìnnà sínú ọdún 2020 tá a wà yìí fi wá borí ọ̀tá nínú ọ̀rẹ́ wa o fi wá borí ọ̀tá nínú ọ̀rẹ́ wa fi wá borí ọ̀tá nínú ẹ̀gbọ́n wa fi wá borí ọ̀tá nínú ọ̀rẹ́ wa o fi wá borí ọ̀tá nínú àna wa ibi tá lómi ti fẹ́yàwó ibẹ̀ náà ti ń gbógun tí kò sì ní mọ̀ fi wá borí ọ̀tá nínú àná wa o fi wá borí ọ̀tá ìdílé ọkọ wa ibi tá lómi ti fẹ́ ọkọ ibẹ̀ ni wọ́n ti máa dáná mọ́ lábẹ́ ni wọ́n ti máa ṣe àgbákò fún wọ́n ti máa ṣàṣì bẹ́ẹ̀ ni èèyàn dáadáa ni bí ṣe ń fún wọn lówó ní ra mílíìkì ní ra gbogbo nǹkan fún wọn bí ṣe ń tọ́jú ìyá ọkọ yóò máa tọ́jú àbúrò ọkọ yóò máa tọ́jú gbogbo àwọn ẹ̀gbọ́n bàbá ọkọ síbẹ̀síbẹ̀ wọn ò ní fi mọ̀ án fi wá borí ọ̀tá ìdílé ọkọ wa dábò rẹ̀ bò wá pẹ̀lú ìyàwó ilé wa dábò rẹ̀ bò wá pẹ̀lú ọkọ ilé wa. Dàbò rẹ̀ bò wá pẹ̀lú dúkìá wa pátá o. Alékún ìṣọ́ lórí àwọn ọmọ wa. Àwọn ọmọ wa aburú ò ní ṣe wọ́n ní ọdún 2020 tá a wà yìí kò ní ṣe wọ́n láíláí. Alékún ìṣọ́ lórí àwọn ọmọ wa o. Alékún ìṣọ́ lórí dúkìá wa pátá ẹ̀mí gígùn fún àwa àti ẹbí wa àlàáfíà tó pọ̀ látọ̀dọ̀ ọba ìlàyé o àlàáfíà tó pọ̀ látọ̀dọ̀ ọba ìlàyé bọba kọ́lé tó lálàáfíà ilé rẹ̀ òwúlò bọba ní mọ́tò ọ̀làlàáfíà mọ́tò rẹ̀ òwúlò ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ góòlù òní gbogbo dúkìá ọ̀wá lálàáfíà kò wúlò la fi sọ yí pé àlàáfíà tó pọ̀ látọ̀dọ̀ ọba ìlàyé foríjìn wá níbi gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ní two thousand and nineteen tá a mọ̀ tó lè dí wa lọ́wọ́ ká mọ̀ rí oore gbà ní ìyá two thousand and twenty tá a wà yìí ọlọ́run kó forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn wá gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá a sọ òfófó tá a ṣe ẹni ẹlẹ́ni tá a ba tiẹ̀ jẹ́ àwọn ẹni ẹlẹ́ni tá a sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí wọn lórí fóònù tí gbogbo fóònù ń gbóná yóò tún lọ ra kírẹ́dìtì lórí òfófó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ò sójú rẹ̀ ni ọ̀rọ̀ tí ọmọ jìndòjìndò rẹ̀ ni wọ́n mọ̀ wá sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ni láfi sọ yìí pé foríjìn wá níbi gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ kì í jẹ́ ká dúà ó gbà ẹni tí ń bá ń dẹ́ṣẹ̀ tí ń ṣàdúà nǹkan fẹnu rẹ̀ ṣòfò ni àdúà rò lè lọ sí sánmọ̀ foríjì wá níbi gbogbo ẹ̀ṣẹ̀ wa tó bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àfi kọ́kọ́ tọrọ àforíjì tọlọ́run bá wa dáríjì ọ́ àdúà rẹ wọ́n wá stampu rẹ̀ ní sánmọ̀ wọ́n wá mú èsì rẹ̀ wá bá ọ lórí ilẹ̀ torí gbogbo tá à ń tọrọ pátá sánmọ̀ ni wọ́n ń kó lọ foríjìn wá níbi gbogbo ẹ̀ṣẹ̀ wa kò yọ́nú sí wa kò gbà àdúrà wa pátá o kò yọ́nú sí wa kò gbà àdúrà wa pátá o ìkẹ́ olúwa ìgẹ́ olúwa fẹ́nire ànábì isa tá à ń pè ní jésù àti ànábì muhammad àlékún ìkẹ́ àlékún ìgẹ́ ẹ̀fẹ́ níre fanabi isa àti anabi muhammad uh, so eléyìí ni ah, àdúrà ọdún tí ah, tí a mú wá fún wa láti ah, fi ṣe fún ta ní ká ṣe fún ọdún yìí. Eh, so um, advice tí eh, a fún wa ní èní so tó jẹ́ eh, ọ̀rọ̀ ìjìnlẹ̀ tá a máa ń sọ ní nígbà tá a bá parí gbogbo ọ̀rọ̀ wa so uh, uh, eléyìí ó wà nù àwọn ìwé tí a ti kọ So ibẹ̀ la tún ti mú eléyìí wá fún wa ìwé kan tá a pè ní Gateway to Words of Wisdom. So a ti kọ part one, part two, part three. So ìwé náà lára ẹ̀ ni a tún ti ní ká mú ọ̀rọ̀ kan wá fún wa ní èyí tó jẹ́ ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ ọgbọ́n tí ó wúlò fún wa. Ó ní pé bad people so bad people will give you. experience. So gbogbo bad people that you have or that you had 2019 they already uh, you have experience with them already so and they gave you experience so bad people will give you experience That is experience of bad people for you to know the kind of bad people out there are. So then why the worst people? àwọn tó bá worst ṣẹmọpọn tó yàtọ̀ sí tó bá léèyàn bad tí wọ́n bá ti fi worst sí kò tí bad púpọ̀ nìyẹn so wọ́n á ní how are you ló ìbò wọ́n á ní wọ́n á dáhùn ra wọn ló pé not too bad that is pọ̀ bad díẹ̀ nìyẹn kò bad pátápátá náà ni not too bad. So bad people will give you experience. So why the worst people will give you a lesson? So àwọn tó jẹ́ worst people they will give you a lesson lesson pé jẹ́ kó rí ẹ o pé so ti yé zi so eh, ẹlòmíì tó trust ọ wá rí pé ah ah òun ló wọ̀sì jù tó trust tó ní kó má bẹ́ẹ̀ ṣe nǹkan kan bóyá o fún lówó àbí ẹnìkanjọ ṣe business ó wá trust ẹ̀ so ó wá jẹ́ ẹni tó lérò pé ó tẹ̀ lè dalẹ̀ àwọn ẹ̀ ń pè ní worst people so má bínú so ó máa fún ẹ ní lesson ni ó ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni kó fi mọ̀ pé so àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wà so the worst people will give you a lesson and the best people will give you memories so ó jẹ́ ìran èèyàn mẹ́ta so bad people will give you experience so why the worst people will give you a lesson and the best people will give you memories so ẹ lọ ronú sí i ọ̀rọ̀ tí a ní fúnra lẹ́nu tó jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n nìyẹn. So this is where we stop for today. So my name remain Alhaj Dawood Awal, FIMC CMC from London. God bless you. Bye. Happy New Year.